ọkùnrin ni bàbá rẹ ìwà ìró ń dọ́gbọ́ ti ṣe máa bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn náà rí wọn lórí wọn lójú wọn ní mú wọn lẹ́nu wọn lọ́rùn wọn láyà wọn lẹ́yìn wọn lẹ́sẹ̀ bọ́mọ èèyàn ti ṣe rí ojú lọ ṣùgbọ́n nínú ọlá ó máa ń àwọn kan ga lórí àwọn kan ó máa ń bùkún àwọn kan ju àwọn kan lọ ó máa ń dá àwọn kan kọ́ wá sọ ọ́ di nǹkan mí yàtọ̀ séèyàn kọ́ sọ ọ́ di bàbàrà ju àwọn yòókù lọ tó fi wá máa wúra rẹ pé láti dọ́kẹ́lúwa ti ń dẹ́dà wọn ò dárú mi rí wàláhì irọ́ lọ pa torí irú rẹ pọ̀ ọ̀rọ̀ tún rẹ irú rẹ pọ̀ ọ̀rọ̀ àwọn tó wà rẹ òwò wájú àtẹ̀yìn rẹ irú rẹ náà ni gbogbo wọn irú rẹ náà ni gbogbo wọn mo jù ọ lọ pẹ̀lú kankan kò mú mi kúrò nírú rẹ ó jù mí lọ pẹ̀lú kankan kò mú ọ kúrò nírú mi gbogbo wa ẹ̀dá tó lu adá ni wa tá ń jẹyàn ọ̀kan nínú oríṣi àwọn ẹ̀dá tó dá. láàfin wa máa wúra wa tá a máa wo pé kò sí irú wa sí kò sí irú wa irú Allah nìkan ni ò sí. báwọn apẹ̀rọ alókọ̀ tó jù wá lọ ó tó ṣe pé ó ju agbára wa lọ ọmọbẹnu kó àmọ́ ara wa ọmọbẹnu yìí pé alápèrè ni wa ẹni tó sì fẹ́ tàtàrà àìgbọ́n rẹ̀ faburú wa bára rẹ̀ nítorí tí èèyàn bá ti gbọ́n aburú tí ó ṣe ọlọ́run nìkan lọ́mọ ibi tí ó parí sí ẹnu ló sì tètè kó báyọ̀ gbàtọ́ máa ń pera rẹ̀ ní tọ́jẹ̀ ọ̀dà àdúgbò ti kọ lẹ́tà sábúrú báburú bá dé ọ̀gbọ́dọ̀ bẹnu àtẹ́lẹ̀ nìkan àforí ara rẹ̀ àwọn onígbéraga àwọn alágbẹ̀rúgbarí àwọn onímọ́tọ́mọ́tọ́ àwọn onímọ̀sẹ́mọ̀sẹ́ná àwọn ló máa fẹ́ ń jẹ́rú àwọn orúkọ burúkú ṣùgbọ́n àwọn onítẹríba àwọn ẹni tó ní imáni àwọn ẹni tó fẹ́rù Allah àwọn ẹni tó máa yí pé á dúró lọ́jọ́ kan níwájú Allah àwọn onífẹ́ jẹ́rú ẹ̀ láéláé wọn ànífẹ́ jẹ́rú ẹ̀ láéláé torí ẹ̀ka máa dẹ́rù àwọn orúkọ àwọn yìí o haram ni òfin ṣẹ̀ríà ọkọ̀ fún wa ìtẹríba là ń fẹ́ kọ́mi èèyàn ní o pẹ̀lú Allahu azza wa jal ẹtẹríba fọlúwa kólúwa ó lè bá gbẹ̀yìn ga ara tí ṣẹ̀ríà tún ní ká ṣe onáníkà jìnnà sí ká máa fọra wa má ká máa gbéra wa ga nítorí pé eléyìí máa ń sọyàn lórí gbéraga yọ sọyàn lẹni tí ń tọrọ ẹ lójú èmi èmi ọmọ mi ní ìwà wo kí ló jẹ nítorí pé ńgbà tí ẹ bá ti ń fọra rẹ má èmi ní lágbájá serú báyìí èmi ní bá sọ̀rọ̀ báwọn èmi ní wò báwọn ẹ rí pé equals to ìgbéraga ni ìjọra ẹni lójú ìmọ̀ àwọn pẹ́ nìkan dáa tó yàn torí ẹ̀ kó bá ní òun. ká awa ara wa o ká ara wa o ká má ṣe jẹ́ kí ìgbéraga ọ̀rá yìí jáde kọ́ra yìí lára wa o níjọ́ tí èèyàn bá ti ń wọra rẹ̀ yóò ti máa kó òun èsì èèyàn lásán ti kú ò lẹ́gbẹ̀ẹ́ gbogbo èèyàn bàbá wa kú òun èèyàn tó ebe èèyàn tiwa náà náà a ìjọra ẹni lójú àìníjàríba yọ padà ba ìgbàgbọ́ rẹ nínú tawhid yọ padà bàjẹ́ nítorí pé tawhid tẹ́rí yẹn ó dá lórí kásòlú ẹlẹ́dàá wa láàṣọ nínú jíjẹ́ olúwa pẹ̀lú àwọn ẹ̀dá tó dá pẹ̀lú sẹ́tíǹsì pé kò sí ẹni tó lè sí ọ̀kan nínú sẹ́tíǹsì láti ṣe lọ́kàn ṣoṣo nínú jíjẹ́ ẹni tá a fò dodo jọ́sìn a gbọ́dọ̀ gbé nǹkan kan nínú ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómi ìjọ yàtọ̀ sí Allah ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ ìjọjẹ orúkọ Allah a gbọ́dọ̀ fi gbé ẹni kankan tó yàtọ̀ sí ìjọjẹ ìròyìn rẹ̀ a gbọ́dọ̀ fi ròyìn ẹnìkan tó yàtọ̀ sí a sì gbọ́dọ̀ fa ọlọ́run má níbi gbogbo àbùkù gbogbo àlébù gbogbo ayẹ gbogbo ohun tó lè mú ní fi sí àtàtà lè fi fi wé ọ̀kan nínú àwọn ẹ̀dá tó dá a jìnà sí a gbọ́dọ̀ pé Allah lórúkọ tí ọ̀tọ̀ sí àwọn ò gbọ́dọ̀ pé rárá pẹ̀lú ọ̀kan nínú orúkọ Allah a gbọ́dọ̀ ròyìn Allah pẹ̀lú ohun tó ọ̀tọ̀ sí níròyìn a sì gbọ́dọ̀ ròyìn ara wa pẹ̀lú ròyìn Allah nítorí pé a gbọ́dọ̀ ṣọ́ ara wa gidigidi ká má bàa lùgbà Allah ẹni tó pera rẹ̀ ní qadil quba adájọ́ àwọn adájọ́ olúwa nìkan ìnirú orúkọ yìí tọ́ sí o torí pé Allah òní ó sì dájọ́ láàrin àwọn èèyàn gbogbo àwọn èèyàn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm ẹni tí ó sì dájọ́ láàrin àwọn èèyàn gbogbo àwọn èèyàn tí ò sẹ́nìkan tí ó bọ̀ nínú polówó ṣèdájọ́ fò náà ìdájọ́ tó ṣe pọ̀ náà ni ìdájọ́ tó pín olúwa kì í dájọ́ kẹ́nìkan yẹ̀wò olúwa kì í dẹ́nìkan lẹ́jọ́ kẹ́nìkan ní ìkùnsínú olúwa kì í dáyàn lẹ́jọ́ kéèyàn sọ pé kọjọ́ ńlọrùn nítorí pé téèyàn bá dárú ẹ̀wò olúwa rẹ̀ ọ̀tẹ̀ yóò fi àtẹ̀tẹ̀ yìí olúwa gangan ládájọ́ gbogbo àwọn èèyàn tẹ́ rí yẹn àwọn kìí ṣe adájọ́ àwọn kàn jẹ́ adájọ́ lágbọn ibìkan lórí àwọn ọ̀rọ̀ oríṣi kan ni ṣùgbọ́n Allah yóò ṣèdájọ́ láàrin àwọn èèyàn àwọn èèyàn tó náà jẹ́ èèyàn lásán àti àwọn èèyàn tó ń jẹ́ èèyàn tó ga yóò ṣèdájọ́ láàrin àwọn ọlọ́lá yóò tún ṣèdájọ́ lórí àwọn mẹ̀kúnnù àwọn olùmọ̀ àtàwọn aláìmọ̀ àwọn lọ́balọ́ba àwọn àjòyè àtàwọn ẹni tí wọ́n jẹ́ mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni olúwa ẹlẹ́dàá ó ṣèdájọ́ lórí gbogbo àwọn adájọ́ ayé olúwa ẹlẹ́dàá kò ní fi ẹnìkan sílẹ̀ láì jẹ́ kó ṣèdájọ́ tiẹ̀ fún un tó lọ́jọ́ ògbéni náà kò yá mi adájọ́ adájọ́ nyanya lórí gbogbo ẹ̀dá onáni Allahu azza wa jalla wọn ò gbọ́dọ̀ pèèyàn ládájọ́ àwọn adájọ́ agbélé ni ìgbéni táyọ ẹnu àlá ni torí pé Allahu nìkan ni ó ṣèdájọ́ láàrin àwọn èèyàn lọ́jọ́ gbẹlẹ ìyáàmù yóò fi ìdájọ́ rẹ̀ ṣèdájọ́ láàrin wọn inna rabbaka yaqdi baynahum bi hukmihi ládájọ́ olúwa rẹ̀ yóò ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú ìdájọ́ rẹ̀ òun ni yóò ṣèdájọ́ láàrin àwọn èèyàn àwọn adájọ́ táyé òun máa ṣèdájọ́ ni láàrin àwọn èèyàn kan nínú àwọn èèyàn ìyẹn ẹjọ́ eléyìí tí wọ́n bá ti fáìlì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ilé ẹjọ́ tó ti ṣiṣẹ́ ọ̀ kì gbogbo ẹjọ́ tó bá wá bẹ̀rẹ̀ ìníwọ̀n nìkan dà ẹjọ́ tí wọ́n bá ti fáìlì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ òní wọn retí kíkọ dájọ́ lórí ẹ̀ bákan náà ẹjọ́ tí ó tún máa dá ó tún ní í ṣe pẹ̀lú abala títí ìmọ̀ rẹ̀ ma nítorí pé specialization ó wà nínú ìdájọ́ wọ́n lè sọ wípé specialization tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ nípa tó jẹ mọ́rọ̀ dílé afẹ́yàwó akọ̀yàwó èèyàn kú bóòlù ogún rẹ̀ ọmọ tí ọmọ òbí òbí tó kú ni àbí èso ọmọ rẹ̀ ẹni tó kú pèèyàn lọ́mọ ọmọ tí yóò dọ́mọ rẹ̀ pẹ̀lú kópa pè mára rẹ̀ àbí òní dọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ socialization tiẹ̀ socialization tiẹ̀ ló dẹ́lu bí ó ní í ṣe pẹ̀lú criminal offences àwọn tó bá dáràn bí ó pààyàn bí ó ṣèyàn léṣe bí ó lọ dáná bí ó jalè bí ọlọ́fọ́lélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́lọ́mí ó ní í ṣe pẹ̀lú jàǹbá eléyìí tó ṣe pé wọ́n fi ẹ̀rọ ayélujára wọn eléyìí tó wọ́n fi ń ṣe lónìí ó lè jẹ́ pé specialization ti àná ẹjọ́ ti ẹ̀ tí wọ́n ní kọ́ máa dá ó ní í ṣe pẹ̀lú ọ̀ràn tí wọ́n dá láàrin orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ìwé ìsá adájọ́ gbogbo adájọ́ náà ẹjọ́ ti ẹ̀ tó ń dá ọmọ lórí ibi tí wọ́n ṣe ọmọ bóòlù tí wàá fẹ́ di adájọ́ gbogbo adájọ́ èso sádájọ́ lórí gbogbo àwọn èèyàn ẹ máa gbẹ́jọ́ wá sí kóòtù rẹ ẹni tí ọ̀gbẹ́jọ́ wá sí kóòtù rẹ ńkọ́ bóòlù tí dádájọ́ lórí tiẹ̀ eléyìí tó máa sì pé àwọn adájọ́ táyé ó lè dájọ́ kó ṣe déédéé ó sì lè dájọ́ kó ṣàṣìṣe ẹni máa yà ṣíṣe tó ṣe pé ń wáyé nínú ẹjọ́ tán láwọn ń dá ṣùgbọ́n ti ọwọ́ òdodo ni tí ò ṣàṣìṣe mẹ́ ọ̀nà ni tó ṣe pé kò lè já sígbẹ̀ láéláé torí ẹ̀ káwọn á pèèyàn ní adájọ́ àwọn adájọ́ ìgbéni tayọ ẹnu àlà ni o ìgbéni tayọ ẹnu àlà ìmọ̀ fún èèyàn níròyìn eléyìí tó ṣe pé èèyàn lẹ́tọ̀ọ́ sí ìgbéyàn sí ipò tó ṣe pé kò sí bó ṣe lè ká tó gbòǹgbò tó débẹ̀ láéláé nítorí yẹ jù ó náà ní ká gbélé ẹjọ́ yìí ìwọ ni wọ́n fi jọba lórí àwọn adájọ́ rẹ̀ ìlú yìí ìwọ ni wọ́n fi ṣe olórí lórí àwọn adájọ́ ìlú ìhà bí ìwọ ni fi ṣe olórí lórí àwọn adájọ́ ọ̀hà bí lábùn orílẹ̀-èdè tó wà ó pè ọ ní olórí àwọn adájọ́ àmọ́kè sàdájọ́ àwọn adájọ́ olórí àwọn adájọ́ ó ká pò tí gbé ọ sí ṣe ká gbé ọ táyà àlà lọ lórí àwọn adájọ́ nítorí àwọn èèyàn lè wà wọ́n mọ̀ lọ lórí kọ́rọ̀ wọn lọ dáadáa tí ó fi tò bó ti ṣe bá mu àmọ́ pé wọ́n ládájọ́ àwọn adájọ́ ẹ̀pa rẹ̀ gbé mi olórí àwọn adájọ́ eléyìí túmọ̀ sí wípé lọ́nà tá a máa gbà tó ètò ọ̀rọ̀ ẹjọ́ dá àtàwọn adájọ́ a gbọ́dọ̀ lólórí tó ṣe pé ọ̀dọ̀ lórí fún àwọn adájọ́ ipò tó wà ní. bákan náà wọ́n máa pè ọ́ ní ọba àwọn ọba ìsọkúsọ ni o nítorí pé bóòlù ṣe jọba àwọn ọba ó ìsọba àwọn ọba ọba agbọn bíi tí wọ́n wà ní ilé tó abayin oko yín ìlú yín ńlọ ń sọ baálé lórí kó ló ṣe wá di ọba àwọn ọba ọba àwọn ọba báwo nítorí pé tó ọba jọba àwọn ọba ajẹ́pẹ́ gbogbo ọba yòókù mẹ̀kúnnù làwọn jẹ́ lọ́dọ̀ rẹ̀ ìwọ náà ló sì yẹ kó jẹ́ ọba tó ò ní kú tó ò ní rùn tó ọmọ bẹ láéláé báwo ló ṣe jọba àwọn ọba tẹ́tẹ́ pé ìgbà kan ò sí ìgbà kan ló tó dé tọ́ba tó dìgbà kan àtúní rí ọmọ ọba àwọn ọba jẹkúrẹ́ bí wò wá ni Allahu azza wa jalla ọlọ́ba àwọn ọba ọlọ́ba láíláí ọba tó ti pé jíjẹ́ ọba rẹ̀ lórí gbogbo àwọn ọba jíjẹ́ ọba rẹ̀ lórí gbogbo nǹkan kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lókun ẹ̀rí pé gbogbo ọba ní déètì tọ́jú ọba ọwọ́ àǹkíkọ́ ọ̀lẹ̀ bí wọn bá sì yọ ń pò lọ́jọ́ pé ikú ló mú ní fẹ́ lómi ìsìpọ̀ déètì tó kú náà ànísàlá ìkọlẹ̀ torí ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ àwọn tí wọ́n ya fọ́tò tó bá lọ sí ààfin ọba kan wọ́n gbé fọ́tò gbogbo ẹni tó ti jọba síbẹ̀ látàyè ìgbà tán ti bẹ̀rẹ̀ sí ya fọ́tò àbí tí fọ́tò ti dọ́dọ̀ tiwọn wọ́n á lé ilé ìjọba láti bàbá yìí sí bàbá yìí ilé ìjọba láti bàbá yìí sí bàbá yìí eléyìí jọba láti bàbá yìí sí bàbá yìí tó fi dórí bàbá tó wà lórí tennis ọjọba láti bàbá yìí lásìkò tá a sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ọba àwọn ọba báwo wà làwọn ọba rondo ọba bíntín gbọ́dọ̀ sí wájú ọba àwọn ọba gẹ́gẹ́ bí nàìjíríà tí wàá ti ṣe wáyé a rí i pé ìlú kọ̀ọ̀kan ọlọ́ba kúmá yàtọ̀ sí àwọn gómìnà ọlọ́ba yàtọ̀ sí àwọn chairman local government ẹ wá rí i ìlú tó ní ọba àwọn àlómìnira tó wà lábẹ́ stéètì yẹn àwọn àdúgbò kan náà tó lọba tiwọn Wọn wá fẹ́ nìkan nínú àwọn ọba ní sáà kan wọ́n lè fi jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ wọ́n fi ọba àwọn ọba ọba àwọn ọba kan gbà gẹ́gẹ́ bí wọn náà ṣe lè gbà ní pọ́ba kan náà jọba lórí tiẹ̀ ṣùgbọ́n ìwọ ni alága ìgbìmọ̀ alọ́balọ́ba kúnlẹ̀ tiẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé kò sọ ọ́ di ọba àwọn ọba kó fi ọlọ́ lórí ìgbìmọ̀ alọ́balọ́ba òun ló ṣe rẹ́gí pẹ̀lú kò tí wọ́n fi ọ́ sí oníjẹ́ kí gbéraga kọ́ ba tiẹ̀ jẹ́ oníjẹ́ kọ́ máa wúra rẹ̀ pọ̀ jẹ́ ńdọ́jẹ́ tọ́ba kan fi fẹ́ sọ̀rọ̀ tó ní kọ́ pọ́nmọ́ná ọ̀mẹ́ńtọ́wọ́wájú rẹ̀ àtàlójú ẹgbẹ̀bà àwọn ọba wọ́n chairman ni ọ́ chairman lónìí lọ́kọ̀dà di mẹ́mbà lọ́la bẹ́ẹ̀ ni nítorí pé gbogbo ẹni tá a pè ní chairman lónìí yóò di mẹ́mbà lọ́la ọ̀rọ̀ ìmọ̀ye ẹni tó jẹ́ pé wọ́n á pò gíga láwọn orílẹ̀-èdè bòmí tí wọ́n sọ pé o ipò tó wà yìí o òun ní igbá kẹta táwa ti yọ owó olórí orílẹ̀-èdè tá a yọ owó gbákejì rẹ̀ lágbájá ìlọ́kàn ìgbọ́sùn tó yí yóò tún wá padà kò sí nínú olórí tó wà nípò kẹta mọ́ tó ń bá ń kà tó ń bá ń kà lórílẹ̀-èdè bóyá nọ́mbà one thousand one forty four ní ọ̀bọ̀sì nọ́mbà three ló sì wà tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé ìwọ labẹnugan lónìí kò túmọ̀ sí pa bẹnugan lọ́mọ abẹ láíláí wọ́n padà rọ́ ọ lóye wọ́n gbẹ́ lómi sí lọ́la ọba àwọn ọba ẹ̀rí pé àwọn akéwì ọba àwọn alásọgbanu àwọn lè máa sọ ọrú rẹ̀ wọ́n lè pe kábíyèsí o ọba wa ọba àwọn ọba ọba tí fọba jẹ ọba tó ṣe kí wọn ò tí ì jẹrú ẹ̀ ìwọ náà lọ́ba wọn gbogbo ẹnikẹ́ni líle tò yówù nílùú yówù ní gbogbo àyè yówù tí wọ́n bá jọba ìwọ lọ́ba lórí wọn sọ̀rọ̀ kan gbé ọ lákẹ́ni wọ́n gbé ọ kẹsí ayán ọyẹ kí wọ́n fura táwọn ọba fura ó tún akéwì rẹ ṣe ẹ bá gbẹmí tayọ ayé mi o ọba àlóyè ni mi o àbáwá yìí nìkan mọ̀ ń sọba lórí ẹ̀ tá a bá ti kọjá bí sókùtà tó là wá pẹ̀lú òdì ń bẹ̀ wọ́n ètún sọba máa o wọ́n ètún sọba máa o wọ́n ní kí n padà síbi tí mo ti ń jọba ni o bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá mọ̀ wọn ara rẹ̀ wọn kì í tẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní rahimallahu imra'an arafa qadra nafsihi allahu bọ́kẹ́ tani èèyàn tó mọ̀ wọn ara rẹ̀ èèyàn tó mọ̀ wọn ara rẹ̀ ní kí ẹ̀yàn sọ pé mi ni president of the president ní bọ́m̀bẹ̀ tí country tí wọ́n ṣe president lólórí kò ní bọ́dà tó bá ti dé orílẹ̀-èdè ibi tó ń ṣe olórí lólórí mr president your excellency tó ti kó ń bẹ̀ president ta ló tún jẹ́ ó ní president country rẹ lórí omi gan ibi tó lè jẹ́ president dé lórí òkun ó lòdìwọ̀n torí pé ibìkan tún bẹ lórí òkun yẹn wọ́n sọ pé international route ni kò sí under country rẹ mọ́ o lè pàṣẹ mbẹ o lè pa àwọn ọmọ ogun orí omi rẹ láṣẹ bí kíkọ́ lọ́ máa pitú tó bá fẹ́ mbẹ wọn náà tún gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ international body tó ń kálukú kọ́ mọ́ wọn rẹ̀ mánàsẹ rẹ tayọ aṣọ ọgbóra rẹ kẹsẹ̀ rẹ ọmọ yọta lọ́wọ́ ọyẹ́ burúkú gbogbo ẹsẹ̀ ọ̀la nínú ọmọ wọn ara rẹ̀ wọ́n gbéra rẹ̀ dára bó ṣe máa ó dàbí kó ọjọ́ kọ àwọn ìyàwó rẹ̀ ni oníyàwó mẹ́rin ó wá sọ pé ìwọ lọ kọ gbogbo ọkọ kọ lọ bá ìyàwó ìyàwó wa tẹ́ ọkọ gbogbo ọkọ bá wà bó gbà mí oníkálukú kọ́ mọ́ wọn arẹ kọ́ mọ́ wọn arẹ kò sí bí wọn ṣe lè gbá tó tí ọba mọ́ wọn arẹ yọ tẹ̀nà yọ tẹ̀nà ni wọn máa pèrè ẹni ló kọ tá gbogbo eléyìí ìtayọ ẹnu ala ni o ọba àwọn ọba ọba tí ìfọba jẹ ọba tí ìfòkójú gbàgbọ́ lọ́wọ́ ọmọ ojó yọ sọsọ mọ́tì yóò sì gbàgbọ́ lọ gbẹ́mọ̀ fún mi ẹ gbogbo eléyìí ṣe gbọ́ torí tí yẹn bá láyà ọkọ̀ jó kù rẹ wá ọ̀sán àmọ́ àwọn ọba táǹfì ọ̀jẹ̀ nílùú wo kájíẹ̀ sára torí ọba àwọn ọba. adájọ́ àwọn adájọ́ ìsọkúsọ ni sọ̀rí ẹ̀sìn Islam ọkọ fún wa kò sì tán kí mùsùlùmí ọgbà láti jọjọ ọjọ́ wọ́n fi irú ọkọ burúkú yìí pè wọ́n fi irú wọ́n fi ròyìn rẹ sì rẹ ọ gbọdọ péra rẹ sì má yọnu sí. Allahu azza wa jal ọ̀gángan lọ́lọ́lá onífẹ̀ẹ́ni tó bá fẹ́ ní gbèsàyè ọ̀la ọlọ́ba tó níjọba onífẹ̀ẹ́ni tó bá wù jọba ọlọ́ba tí máa gba ìjọba lọ́wọ́ ẹni tó bá wù ọlọ́ba tí máa gbé ẹni tó bá fẹ́ ga ọlọ́ba tí máa rẹ ẹni tó bá fẹ́ sílẹ̀ ẹni máa yé tí wọ́n ń pè lọ́ba tẹ́lẹ̀ táwọn máa pè ní kíni ọba ní Nàìjíríà wa yìí wọn máa ti torí rẹ̀ kú àwọn náà sáyé àìmọye tí wọn ní wọn fi joyè tí wọn padà fi joyè má fi òbó ife adé ògún gbajúgbajù ọba gún oníkọkọ lọ para rẹ̀ oníkọ para rẹ̀ olúwa lọba tó ní ìjọba ìjọba tí ò ní bẹ̀rẹ̀ ìjọba tí ò lópin tí wọn bá sọ pé ọba àkọ́kọ́ nílùú wa ó túmọ̀ sí pé ìjọba rẹ̀ níbẹ̀rẹ̀ níjọ́ ní déètì tíjọba ti Allah bẹ̀rẹ̀ ẹ bá ní wà tí a fi gbẹ̀ fún ńlá níjọ́ níjọba rẹ̀ ọ̀tàn ẹ̀rọ àwọn ọba yé tẹ́nìkan bá jọba gbọ́n fi kan àwọn òwe ìròyìn amúnisọ́ńtà fẹ́ sọ àwọn lọ́ba àwọn sọnù títí ìgbà wo lẹ́rù pé ìjọba yìí. yọ ma bẹ lọ́dọ̀ àwọn ọmọ àtàwọn ọmọdé ọmọ yín kọ̀ọ̀mọ́jọ́ pamọ́ o oná máa sọ pé ah mo rò pé lópin ìgbà táwọn ọmọ mi àtàwọn ọmọdé mi tí wọ́n bá ti kúrò lórí dáadáa dáadáa eléyìí tó náà la fi èlé orílẹ̀-èdè yìí wa ẹ̀rù ń bà wọ́n pé ìjọba padà kúrò lọ́dọ̀ àwọn ìjọba ti kálá ọlọ́ba òun gangan lọ́ba qulillahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khayr innaka ala kulli shay'in qadir sọ pé Allah ìwọ lọ́ba tó ní ìjọba wọ́n lọ́mọ tó bá fẹ́ níjọba ìwọ lọ́ba tó máa ń gbẹ́ni tó bá fẹ́ ga wọ́n lọ́ máa ń gba ìjọba kúrò lọ́dọ̀ ẹni tó bá fẹ́ ọmọ ń gbé ẹni tó bá fẹ́ ga ọmọ rẹ ẹni tó bá fẹ́ sílẹ̀ ọwọ́ rẹ ni gbogbo orí wa ìwọ lálágbára lórí gbogbo nǹkan tá a náà tẹ̀sán á pè lọ́ba àwọn ọba lẹ́yìn Allah tá a náà tó níjọba lẹ́yìn Allah olóni tí máa fẹ́ ni tó bá fẹ́ léyìí tó bá fẹ́ nínú ẹ̀ oní máa ń gba tó bá fẹ́ léyìí tó bá fẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ tó bá fẹ́ ìjọba tí ó ń wá ó ní ìjọba òdodo ìjọba tí ò ní bẹ̀rẹ̀ ìjọba tí ò lópin ìjọba láéláé ìjọba láéláé gbogbo àwọn ọba gbogbo àwọn tí ń ṣèjọba ẹ̀rí táwọn èèyàn máa ṣàdúrà fún wa kó o kó kọ́ pẹ́ kọ́ pẹ́ bí àwọn èèyàn bá nì ìrùkàrà kó dídí nìkan mọ́ ọ lọ kó dókínì ẹ̀sìn ọba kọjá pẹ́ torí pé wọn fẹ́ kó kú ìjọba rẹ̀ limited ẹni tí ń ṣèjọba tíjọba tiẹ̀ náà tiẹ̀ ti wà limited láti bẹ̀rẹ̀ tẹ́sọ̀ pé ọdún báyìí ni ó ṣe ẹni tí olóòtú láwọn kan lẹ́gbẹ̀ẹ́ àwọn olóòtú máa pa àwọn ṣáájúà fún káwọn kan máa dàjọba dé máa lọ́wọ́ kó máa gbàjọba máa lọ́wọ́ kó yí ọdún mélòó rẹ̀ lò dáadáa tọ́ba tó fún wọn láǹfààní pé wọ́n ti lo sáà míì bàbá ẹ tún rí sáà míì lò nítorí pé àwọn ìjọba limited Olúwa Ẹlẹ́dàá unlimited oníjọba rẹ̀ ìjọba rẹ̀ kárí gbogbo àyíká yìí ọ̀kárí gbogbo èèyàn ọ̀kárí gbogbo àkókò subhanahu wa ta'ala. afọ́nìjọra ni òfin sahih ìyá nínú sahih muslim ìwà wáwá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala عن النبي صلى الله عليه وآله وسلم قال أبو هريرة أبو حديث وعلى تبع النبي محمد صلى الله عليه وآله وسلم nígbà náà fi sọ pé inna akhna'a ismin 'inda Allahi rajulun tasamma tasamma malikal amlak la malika illa Allah Ànábì sallallahu alayhi wa sallam wọn lórúkọ yẹpẹrẹ jù orúkọ tó yẹpẹrẹ jù orúkọ àbùkù jù lọ́dọ̀ Allah òun náà ni ọkùnrin kan o tó pera rẹ̀ ní malikul amlak ọba àwọn ọba la malika illallah kò sí ọba kan kò sóní kápá kan lórí gbogbo nǹkan àyàfi Allah eléyìí túmọ̀ sí pé gbàdéèyàn sọra rẹ̀ ní ọba àwọn ọba èrò tiẹ̀ oníkó fẹ́ gbéra rẹ̀ ga ọ̀fẹ́ gbéra rẹ̀ sí àyè kan tó ga púpọ̀ tó ti gbé ẹnì lè débẹ̀ káwọn èèyàn lè bá a máa fojú kíkàrà bàtà gbígbàǹgbà wọn máa fi wọ ṣùgbọ́n nǹkan tí ó fi gbà lẹ́sàn-án àbùkù ni lànàbì sallallahu alaihi wasallam sọ pé orúkọ tó yẹ pẹrẹ jù lọ́dọ̀ Allah òun wò pé kọtọ ga jù sọ di karabata ni orúkọ tó yẹ pẹrẹ jù lọ́dọ̀ Allah òun náà ní kéèyàn pera rẹ̀ ní ọba àwọn ọba àtòdìje èròǹgbà rẹ̀ lolúwa fi sán lẹ́sàn ìwọ tàtàrà orúkọ ọ̀rọ̀ yìí ọbẹ̀ ti sọ́ra rẹ ti tọ́jẹ́ ẹ̀sán tọ́wọ́ àgbà nígbà àbùkù ló fi rí ni yẹpẹrẹ gẹ́gẹ́ bí àwọn onígbéraga ni àwọn onígbéraga àwọn ni mo ṣe mo ṣe dídọ́ pé yá mọ̀ ó kó wọn jọ àgbéǹde wọn ó kó wọn jọ wọn á bí àwọn ọmọ tí ò ṣe fojú ẹ̀yin tẹ́ ń gbora yín tẹ́ ń wora yín lé ayé bá wà látó báyìí látó lọ ẹ má bí ọmọ náà gbó tẹ́lẹ̀ rí olúwa san wọn lẹ́sàn pẹ̀lú àtòdìjẹ èròǹgbà wọn kí lọ́ọ́ fẹ́ máa pera rẹ lọ́ba àwọn ọba sí adájọ́ àwọn adájọ́ anábì ni rọ́jòló ń tẹ̀sánmà ẹnìkan tó pera rẹ nínú rìwáyà kan yóò sánmà táwọn èèyàn ń pè wọ́n ló pera rẹ àbí wọ́n ń pè ọ̀ràn náà méjèèjì má sọ ara rẹ ló pọpọpọ má sì ṣe wọ́n pé ọ ló pọpọpọ dẹnu lẹ̀ kọ́ máa wò láì jẹ́ pọ́ tako wọn ní ìjẹ́ bẹ́ẹ̀ ẹni kò tún gbọ́dọ̀ pè mí bẹ́ẹ̀ mà ẹni tó bá fẹ́ rí kíkún ojú mi ọgbọ́dọ̀ tún pè mí bá má torí pé wọ́n kó bọ́ wọ́n kó bọ́ gbogbo ẹni jẹ́ ẹni tó ń pè lórúkọ kúrúkọ eléyìí tó lè kó báyọ̀ lọ́dọ̀ Allah nígbà tó sọ̀rọ̀ alẹ̀ tó gbà wọlé ìdí nu táwọn náà fi tẹ̀lé máa tó òfin yé pè bẹ́ẹ̀ àwọn tó bá fi yé wọn pé ìfẹ́ ẹnì kò tún gbọdọ̀ pè mí bẹ́ẹ̀ ma ó lè dá wàhálà lẹ̀ ẹnì kò tún ní pé ọbẹ̀ ma tó ń bó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ayé ni wọ́n wá sí arí mi ń dá wọn láàmú wọ́n fẹ́ káwọn èèyàn máa pè wọ́n ní tí wọ́n jẹ́ torí rẹ̀ ó ń gangan fúnra ara rẹ̀ ó ti kọ́ sára mẹ́ṣíìnì rẹ̀ njẹ́ pé bá lọ́dọ̀ Allah ọkọ̀ sára mọ́tò njẹ́ pé bá lọ́dọ̀ Allah ọkọ̀ sí ara ilé rẹ̀ njẹ́ pé bá lọ́dọ̀ Allah lè máa pera rẹ̀ ní jọ́jẹ́ ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe apadà jù wọ́n lọ náà ni ẹ̀bẹ́ ìlà àwọn gbólóhùn àṣẹ burúkú tí ọ̀dà èèyàn mélòó ló jù lọ nínú àwọn èèyàn tó sọ pé jù wọ́n lọ náà ni oníwọ́n ni ẹ̀yí alọ́nà ẹnikẹ́ni yóò gbọ́dọ̀ dìde dúró ẹ jókòó ọba àwọn ọba ń bọ̀ jókòó báwò ọba àwọn ọba báwò ẹ lọ́kọ̀ ẹ dìde dúró yẹn máa lọ keep walking Nigeria keep walking tó báwò ọ̀fẹ́ dá Nàìjíríà dúró ìlọsíwájú ọ̀fẹ́ dá dúró àbí ọba jẹkulẹ ní kan bọ ọba lọba àwọn ọba táǹfì jẹ ẹ mẹgbẹrẹ ayé tayé ayé yín kẹ mẹba tẹ oníkálukú kọ́ mọ́ wọn rẹ̀ wọ́n fi ọbẹ̀ wọn náà dáhùn àbí wọ́n lọ sọ́ra rẹ̀ àbùkù ńlá ni o lọ́dọ̀ Allah àìlẹ́kọ̀ọ́ ńlá ni o àìlẹ́kọ̀ọ́ ńlá ni gbéra ẹni sáyé tá a lẹ́tọ̀ọ́ sí i olùwà ní tilka darul akhiratu naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ardi wala fasada wal 'aqibatu lil ilé gbẹ̀yìn aljanna tàbí káfù àwọn ẹni tí wọn ò lérò ń gba wípé gíga làwọn wá lókè pẹ̀ mm-hmm. àwọn ọ̀wà láyé báwọn fẹ́ fi di gíga àgbẹ̀rùgbọ́n yóò ṣe fún wa ìgbéraga kọ́ làwọn fẹ́ rí láyé wọn ò sì gbèrò àti yá àwọn ni wọ́n wà lè jẹ́ náà awala ń bẹ́ẹ̀ ẹ̀ máa wá ni ẹ̀ máa bí mo ṣe tó ni ẹ̀ rí nǹkan tí mo gbà láìpẹ́ yìí ni award kíni báyìí kíni báyìí kíni báyìí. àlùjáná lè sọ̀rọ̀ tó bá gbé tó fojú sùn náà ìwọ gbèrò láti gba dáadáa lọ́dọ̀ Allah wọ̀lá àkíbẹ̀tò mọ́tàkì àti wọ̀tẹ́rẹ̀rẹ̀ bẹ fáwọn ẹni tí máa ń bẹ̀rù Allah olùwẹ̀lẹ́dàá dàkùn sí àwọn ẹni tí àtúbọ̀tán rere ọ̀jẹ̀ tiwọn. ayé yìí kò sí bó ṣe lè tó tó àpò lọ́jọ́ kan. ètò wa báyàn lẹ́rù báyàn lẹ́rù báyàn lọ́kàn jẹ́ ó náà ní pé ta ṣe síbi náà wọ́n fi dá wa lẹ́jọ́. ẹja kí èsì sẹ́ wa ṣíṣẹ́ tó dá la ṣe àjẹpọ̀ àpò rèé iṣẹ́kíṣẹ́ là ń ṣe ẹja tètè yí wa padà ikú ń bẹ àṣìmọ̀gbà tí ń bọ̀ ètò báyàn lẹ́rù nù torí ẹ̀ àwọn múmi ni àwọn èsè gbéraga kìí sì ṣe pé mo fẹ́ ga mo fẹ́ ga mo fẹ́ ga ayé ni làwọn mùmínì máa lé ka rárá nǹkan táwọn máa ń wá nílé ayé yìí ni pé báwo láti ṣe tẹríba fún Allah ní tí mùmínì máa wá kárí báwo ní ti ṣe jẹ́ tí ń tẹríba jù fún Allah kọ́dà kó ṣe pé olúwa fún nípò olúwa dá lọ́lá olúwa mú jọba olúwa fún níjọba olúwa ṣe lólórí olúwa ṣe pírẹsidẹ́ǹtì yọ̀ọ́ máa wí pé àgbéga ni kọ́ lè mú wá nǹkan tí mo gbà lérò pẹ̀lú pòtólúwa fún mi yìí ó ní pé mo fẹ́ máa fi ṣe dáadáa mo fẹ́ máa fi ṣe dọ́gba láàrin àwọn èèyàn mo ń fẹ́ kọjá pé yọ̀ jẹ́ mi kankan ní tó gbé mi débi tí mo dé lọ. èèyàn mélòó wa ni ò tí ì rí ipò gan-an nǹkan kan ọ̀wọ́dì ọ̀wọ́ wa rí ipò fẹ́ràn pé bẹ́ẹ̀ ipò náà ló jẹ́ kí wọ́n dẹ́ lómi mà. ẹlòmíì ti ṣe bíi mọ́mìnì ládùúgbò ó ṣe bíi àṣẹ́kùbọ̀ sàábé láwùjọ kí ló rí kò tẹ́sí ni gbogbo ẹ̀yin tẹ́ ma dákọ̀ mu láàárọ̀ gbogbo ẹ̀yin kájọ gàrí mu ni ọwọ́ jọ ni ọwọ́ àti pé rẹ̀ Mr. alágbádá mo ní kí wá kí n kó oríire ó ní mo ti ṣàlàyé ah wa ọmọ mímọ́ kébì sẹ́mi náà tún ní kébì Allahu Akbar ẹ̀yin náà ní sálàì ti máa rírú ẹ̀ láyé pé ipò mà lè ipò mà burú ipò mà máa sọ ẹ̀ dídàkúdà Allahu Akbar torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàtánrípò ńlá sí ni wọ́n tú gbàtánrípò ńlá wọ́n tú tí ẹ bá wá rí pò lórí lọ́jọ́ ìgbé èròǹgbà tiẹ̀ pẹ̀lú pò yẹn gbogbo tó bàjẹ́ ni mo fẹ́ tún ṣe gbogbo ẹni tí wọ́n ti fẹ̀tọ́ rẹ̀ dùn wọ́n fẹ́ pẹ̀tọ́ rẹ̀ fún gbogbo ẹni tó ti fọwọ́ lágbá lójú wọ́n fẹ́ má bòsí kúrò lórí ẹ̀ wọ́n fẹ́ kí gbogbo nǹkan dá kọ́rọ̀ sọ̀ àwọn ẹni ebi ń pa kóró ń jẹjẹ àwọn ẹni ojú ń pa kéjù náà gbanú ìgbésí ayé wọn àwọn ẹni tó ṣe é gbé wọ́n ń wáyé ibi táwọn náà ti lè máa rí jẹ fún ọmọ àrí mu kọ́nà ọ̀làdé lọ́dọ̀ wọn èrò tèmi nìyẹn ẹni tó bá ti rí bẹ́ẹ̀ olú wò nífẹ̀ẹ́ sí yóò sì jọ́kan nínú àwọn èèyàn méje tí wọ́n máa bẹ lábẹ́ bòjì Allah lọ́lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàm yawma la dhilla illa dhillullah ọjọ́ tí ò sí bòjì kan àyàfi ti Allahu oni sab'atun yudhilluhum Allahu yawma al-qiyamati fi dhillihi yawma la dhilla illa dhilluh àwọn èèyàn méje kan Allah yóò gbé wọn sí abẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama lọ́jọ́ tí ò sí bòjì kan àyàfi ti Allah nínú wọn anabi sallallahu alayhi wa sallam ó olórí tí ń ṣe dọ́gba olórí tí ń ṣe dọ́gba eléyìí jẹ́ ìpèníjà ńlá nígbàtí anabi sallallahu alayhi wa sallam tọwani inna akhna'a inna akhna'a ismin 'inda Allahi rajulun tasamma malik al-amlak la malika illa Allah orúkọ tó burú jù rẹ pẹrẹ tó yẹ pẹrẹ jù lọ́dọ̀ Allah iná nìkanìkan tó pera rẹ̀ ní ọba àwọn ọba tó túmọ̀ sí pé kò yẹ ká lọ́ba kò yẹ ká níjọba kò yẹ káwọn kan máa ṣàkóso wa nítorí pé wọ́n ti sọ pé ètò burú jù nínú orúkọ tó yẹ pẹrẹ jù lọ́dọ̀ Allah iná lẹni tó pera rẹ̀ ní ọba àwọn ọba rárá o kò síbi tí àdéhìí ti tọ́ka sí pé ká má lò lórí ká má lò lórí báwo nítorí pé tá ti lò lórí ọ̀rọ̀ wọn dàrú alámàlíwọ̀ ní lẹ́tọ̀ gbogbo olúwa yóò di dàkúdà gbogbo nǹkan ní wa ó lè padà di tẹni ẹlẹ́nu àwọn ayanidí ayé wọ́n máa sojú kòkòrò àti wá kó wa lárìsì yóò di pé orílẹ̀-èdè wa yọkàn wà ní sísílẹ̀ ní fún tajà tẹran àbùkátà olórí o àbùkátà olórí ọ̀rọ̀ àlòmà kan kò lè lọ létò nígbà tí wọn bá ti lọ lórí kò lè lọ létò nígbà tí wọn bá ti lọ lórí gbogbo bá ń fi pariwo nǹkan le nǹkan le tí wọn ń ṣépè tó ń bú èébú tó ń fi sọ pé ẹni tí ọba bọ bú èébú yìí kò ní dá fún un ọmọ pé ọ̀n gbádùn ọmọ pé nǹkan dáa tí ọba sọ lórí ọmọ ìpè ìgbà tí nǹkan dáa wọ́lọ́fẹ́nu burúkú rẹ̀ bàjẹ́ wọ́lọ́fẹ́nu burúkú rẹ̀ sọ́ńtọ́ dáa dìdàkudà tẹ́lẹ̀ ńkọ́ ìbáwọn èèyàn kúkú mọ̀ fi ṣẹ̀rí àná ni àní nítorí pé àpò rice ó ti lọ seventy thousand jù bẹ́ẹ̀ lọ àní nítorí pé símẹ́ǹtì ẹyọ kan ó ti wọ eight thousand naira dín àbí jù bẹ́ẹ̀ lọ àní nítorí pé gbogbo nǹkan ò ṣeé tọ́ mọ́ èló là ń ra lítà petrol èló ni lítà ti diesel èló kan ní gáàsì ìdáná gbogbo nǹkan ò ṣeé tọ́ mọ́ àwọn ẹgbẹ́ nítorí eléyìí kò ní da fún àwọn tí ń so lórí gbogbo agbárùmọ́ wọn lọ́wọ́ kò ní da fún gbogbo agbárùmọ́ wọn lọ́wọ́ ta ni òkùnkọ́ jìyà rẹ̀. wọ́n lọ́kọ́ jìyà rẹ̀ wàláhì ẹ̀wọ̀n tí ọba dáa fáwọn orí rẹ̀ yọ sàn dọ́dọ̀ wa ìjọba dàrú mọ́ ọ lọ́wọ́ ọ dàrú mọ́ ọ lọ́wọ́ ìwọ náà ìwọ náà ìdí gbà táwọn èèyàn bá gbọ́ nǹkan tí ọ̀dà lóde wọn ẹsẹ̀ márùn àwọn ni sọ ẹgbẹ̀rún márùn ẹsẹ̀ pẹ̀lú àìgbọ́n àwọn ọmọ lọ Mẹ́kà láti lọ sí hajj tàbí umra pẹ̀lú gbàgbọ́ pé táwọn bá ṣe àdúrà ń bẹ̀ yẹn àdúrà gbà àwọn àdúrà dáadáadáadáa ọwọ́ kúnlẹ̀ ẹ̀yàn wá ní ṣe àwọn èèpè rabàdùn àwọn ọ̀rọ̀ burúkú tó lè mú odidi jẹ́ríkò ládùá àdúrà ní èpè èpè bí àdúrà wọ́n máa fi ránṣẹ́ sí orílẹ̀-èdè tiwọn àtàwọn olórí orílẹ̀-èdè wọn èpè yìí wá mú wọn àwa náà là tún pariwo tẹ́yẹ kéèyàn máa dáná jóra kó tún máa sunkún bí talẹ́ńtọ́ dáná sórí tẹ́lẹ̀ wọn náà ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jù ọ tẹ́yẹ kó sunkún ọ̀yẹ́ kò sunkọ̀ torí tójú bá rí ntọ́ wá kò ní ẹja ń bá kàn nínú kọ́ àmà pariwo fẹ́nìkan torí ntọ́ wá lórí torí à ń bùkátà olórí olórí rí ṣe kò rí ṣe àdúrà ni wọ́n máa ń ṣe fún wa o lè má tẹ́wọ́ lọ́rùn torí pé tí rọ́ọ̀nù inú ẹ̀jẹ̀ rẹ ò ní aburú táwọn olórí búyì ló tún máa ṣàdúrà fún ẹgbọ́rọ̀ alólórí rí ṣe kò rí ṣe àdúrà náà lọ́mọ because you are in the system and you can never take yourself away from the system níjọ́ tó bá ti wá ní kó burú fún ọkọ bàjẹ́ wàláhì yọ wà dọ̀tí ẹ̀ náà wọ́n máa ṣàdúrà ní kí wọ́n rí ṣe wọ́n máa ṣàdúrà ní kódà wọ́n máa ṣàdúrà ní kó má dojúdé mọ́ wọn lọ́wọ́ wọ́n máa ṣàdúrà ní gbogbo ẹni tí ó kọ́ wọn tí ó fi rí ṣe tí ó fi tù wá lára olúwa rán sí wọn ẹni tí ó kọ́ wọn tí gbogbo ó fi fọ́jú pọ̀ tí ọmọ burú bàjẹ́ olúwa mẹ́jọ mọ ọ̀nà ọ̀dọ̀ wọn. báwọn olórí ilé ṣe máa ṣe nù torí wọ alára ìwọ náà tó bá yẹ pé ìwọ náà wọn fi sí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé táǹdì la rí yìí tandi tandi tí tandi tandi tandi tandi ní tí ó gbèdé okay i'm sure of myself i can do it ẹ dàpọ̀ ẹjọ́ bọ́ọ̀tà bọ́ọ̀tà mẹ́tì ọ̀dọ́la káfí ọ̀rẹ́ sẹ́sẹ́ àbújá <laughs> ẹ̀rọ kẹ́lu la ní lásán ẹnu burúkú ẹtí ò lè dá tu tẹ̀tẹ̀ tó ọmọ fagbadọ̀ ọwọ́ rẹ̀ tó fi ṣe gbẹdú ọmọ ṣépè ẹlòmíì tún ṣépè láti kọ̀rọ̀ yàrá ọba adórí social media báyìí ìmáàmù mi lórí kútùbà jùmọ̀ èpè ní ok nígbà tí wọ́n bá ṣe pé gbogbo jama tó ṣe sọ láti lẹ́yìn rẹ̀ kí wọ́n gbé lálé so orí èpè tí lè máa ń bá ṣe tọ́sẹ́ fúnjọba ẹ̀yẹ fún ní three over ten bó ṣe ṣépè tó three over ten ṣe ráhùn jama ọ rẹ̀ ọ̀sẹ̀ four over ten àrùn five over ten six over ten seven over ten eight over ten nine over ten ten wàláì tàlá ta ló sílẹ̀kùn rẹ̀ bàbá ìmáàmù ọ̀daràn ni òkè tá a bá wá fi èpè tiẹ̀ tá bá fi èpè tiẹ̀ three tá fi kún four tẹlomi three plus four equals to seven tá fi five tẹlomi kún equals to twelve tá bá fi six tẹlomi kún equals to eighteen tàbá fi seven tẹlomi kún equals to twenty five tàbá fi eight tẹlomi kún equals to thirty three tàbá fi nine tẹlomi kún equals to forty two tàbá fi ten tẹlomi kún equals to fifty two ègbè lórí nàìjà tàlẹ́ńtọ́ dá gbogbo ẹ lẹ̀ bàbá ẹ̀ máa ọ̀ni ẹ aṣíwájú ẹ̀sìn ni wá tàbá sọ̀rọ̀ kí ló dá ọkẹ́ aṣíwájú ẹ̀sìn wọn ni kò dàlú wọn náà lọ sí ṣọ́ọ̀ṣì ìmọ̀sìn tẹ̀ ń ṣe ń bẹ tó ń tara yín jẹ wọn lọ́rọ̀ nàìjíríà lè fẹ́ sọ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti sọ pé tí wọ́n bá fi lè yan ẹni tọ́jú olórí ẹ máa gbà ẹ ìsìn náà ṣé mọ̀lẹ́kọ̀ <laughs> olóòtú a máa ṣépè pé fáyà fáyà fáyà tí ó ju ọ ló pè torí àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń ṣàdúrà ìlú wo ni ìlú adama nàìjíríà wàláyà á lórílẹ̀‐èdè méjì sẹ́wọ̀n pé tẹ́ bá lọ Republic of Benin bí àwọn abala bìkan bẹ̀ àwọn Yorùbá wọn wà bẹ̀ kápá lọ́bẹ̀ ní ìsìn tí èsì pé nǹkan kan pàtàkì ló gbé wa lọ́bẹ̀ yorùbá làwọn náà sọ yorùbá tí wọ́n lè má jẹ ti irú tiwa dáhùn sọ kùrẹ́ṣì yìí o bọ̀tà àwọn náà máa gbọ́ wa yìí o àmọ́ ọkàn wo ní fẹ́ sùn bẹ̀ bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ kọ́ tọ́lá máa wò pé à àpadà sílé ẹnì kan tún máa bẹ̀rẹ̀ pé bàbá sẹ́bi lásùn lónìí ni àpadà lé o àpadà lé torí pé nàìjíríà tiwa a lè sọ lóòlù di tiwa ambos sẹ́wọ̀n ká ti ń jìnà àtúnlọ Ghana sẹ́wọ̀n ká ti ń jìnà àlọ́ kódò fún wa sẹ́wọ̀n ká ti ń jìnà ó ọmọ ronú kí ni ọmọ lé sọ́wọ́ wa nà ká burúkú pé kọ́ bàjẹ́ tó ọ̀rọ̀ pé báyà sépè gbogbo dàrú tí oníkálukú wa tí wọ́n bá mọ̀ ipe ọ̀n bẹnu ẹrú tí Allah máa ràn lọ́wọ́ tó bá ti ṣàdúrà yìí máa gbà ṣàdúrà fún Nàìjíríà wọ́n bẹnu ẹrú tí Allah fi àdúrà kan sí ọ lẹ́nu tẹ́kítọ́ bá ṣe yọ́gbà náà dákun láti orílẹ̀-èdè rẹ náà pẹ̀lú àdúrà Allah azza wa jal kọ́dà púpọ̀ bá tún orílẹ̀-èdè wa ṣe Allah azza wa jal kó jẹ́ kó tù wá lára kò sí tàbí ṣùgbọ́n atọ́ba àtijọ́ yé wa amabi tí bàtà ti ń ta wa lẹ́sẹ̀ ṣùgbọ́n Allah ló lè pẹ̀tù sí olú ẹlẹ́dàá kọ́ bá pẹ̀tù sí olú ẹlẹ́dàá wa kó jẹ́ kó lélẹ́dẹ̀ yọ dájú bá ti ṣe fẹ́ lọ kó jẹ́ kó tù wá lára ju bá ti ṣe lérò lọ. àwa náà kálànù ara wa ìka lọ́pọ̀lọpọ̀ àwa náà àwa tá a ṣèjọba ìka ni wá. ẹ bá ń wà pẹ̀júwe àwọn ọmọ wa bá ń sunkún nínú nǹkan tá a máa fi rẹ̀ wọ́n mílíkì kan wà mílíkì rondórondó kan wà báyìí ní mọ́kọ́tà máa pè ọ̀dà mẹ́rìnlélógún lọ́wọ́ àánú pákẹ́ àwọn ẹni tí ń ta mílíkì yìí ní àpapọ̀ rẹ̀ wọ́n ń ta lórí hundred hundred naira hundred hundred naira lọ́nà mẹ́rìnlélógún ó di two thousand four hundred ibi tá ti mọ̀ pé àwa gan bá ṣe dá sí àti bá ti yàkà sí. jama ṣé tí a bá ta mílìkì yun àwa tá ń ta lẹ́yẹ yọ tá a bá ta ní one ten àjèrè àbájèrè náà kálukú ọ̀dà àtọ́nú wọn pé ńgbà tí èsì fáwọn bọ̀ ọ́ àtà one ten ibi tá a lọ gangan nù ọ̀dà tá a bá ta one twenty àjèrè àbájèrè one thirty àjèrè àbájèrè one forty ajèrè àbájèrè nàìjọ́ wa lọ dún one fifty èrè èrò la fẹ́ jẹun fifty percent lórí iye tá a rà tá a láàánú wàláyà wa gan láàánú ìka burúkú làwa náà ìka burúkú làwa náà ní mínísítírì tí wọ́n wà àwọn àwòrán tíjọba ní kí wọ́n máa fọwọ́ sí ṣé bí lórí rẹ̀ ló ṣe ń gbowó oṣù bẹ́ẹ̀ ni àbújá ọkọ̀ kí ló dé nígbà tí wèé mi gba ọ̀dọ̀ rẹ kọjá ọsọ yìí tí n bá ti lọ kó two point five million wá ò ní sáìn rẹ̀ ṣe ìkà ni wàá bá ìṣe kà ok ìjọba náà ló ń ṣe lẹ́yìn tí n bá sì san two point five yẹn ibi tí fáìlì ọ jẹrà sínú ok wọ́n fi ìwọ sí agbófinró ike kórílẹ̀-èdè kó lè bá gbé àlàáfíà àwọn ẹni tó ni gbé àwọn ẹni tó ń dáná kó wọ́n bá jẹ́ wípé wọ́n yọ àlàáfíà wa lẹ́nu gbogbo adábá tí wọ́n fẹ́ kọjá dípò kọ́ sọ pé stop and check oníkálukú kọ́ ma simple tomato rẹ̀ particular tomato kálí bá máa pékè tomato tí wọ́n jí ẹ̀sìnbù tí kálí máa ń tẹ̀ ń gbé kọjá tọ́ba ti sọ ọkùnrin dúró sí ọba ẹgbẹ́ máa lọ ẹ sọ dáadáa ẹni kábàákò irú ilé máa kọjá la ilaha illallah ó sì ń gbowó oṣù ẹ tún máa protest wípé owó oṣù tí wọ́n fún yóò tó yín àti pé sẹ́yìn wà rísíkì níbo ló ti wà rísíkì àtọ́wájẹ́ ìṣiṣẹ́ bíi sẹ́yìn wà rísíkì lódodo nítorí pé ẹni tó gbégbèkúgbè sínú búùtù rẹ̀ kò ní fẹ́ sí búùtù yẹn ó lè nàbọ́ sí yín ṣùgbọ́n gbọ̀jọ́ pé tí wọ́n bá ti fún yín lówó gbogbo nǹkan ló ti dáa ṣé ìjọba náà ló tún ní kí ọlọ́pàá náà máa ṣe báwọn túmọ̀ sí pé a wá gangan ní mẹ̀kúnnú lẹ́vù aláàánú àwa gangan àfẹ́ràn ara wa ẹ sì mọ̀ pé irú wa náà ní lọ́dọ̀ lórí tí màláìka ni ọ̀wá wa sọ lórí mi torílẹ̀-èdè wo fi dáa ẹni tí ń lo gbájú ẹ̀ fọmọlà kejì náà ní ṣe báwa àwa náà ní wọ́n kọjá fún ọ lórí pé tí ọba ti ta kó kówó wá ọ̀wọ́n á lọ sáàbù pé gbogbo tọ́tọ́ bá béèrè owó òun kọ́ máa ṣe bọ̀ bọ̀ láì sára ìwọ́n sì yí pé owó mi tú láti tẹ́jú ọmọ jáde ṣé ìjọba náà ló tún sẹ́ńbẹ́ o ṣé mo pàwọ̀ àwa náà láàdáa àwa àwa náà là dá ìwà wọ ọ̀dá àláàánú ara wa àyí sì ro rere síra wa bàbá sì ṣe rí náà làwọn olórí náà máa rí ẹ dá wa náà yíwa wa padà ká máa fẹ́ rere fọmọlàkejì irú ìta ń fẹ́ forí ara wa kó máa dùn mọ́ wa kó dáa fọmọlàkejì kó máa bà wá lọ́kàn jẹ́ wípé àìdásẹ̀lẹ̀ sọmọlàkejì gbogbo tí mo bá lè ṣe láti ṣe ọ́ láǹfààní kí n má ṣàhùn rẹ̀ gbogbo tí wọ́n bá lè ṣe láti ṣe mí láǹfààní kọ́ ọ má ṣàhùn rẹ̀ eléyìí ni ó jẹ́ kó orílẹ̀-èdè wa kọ́ da kọ́ lọ síwájú. kájà ni tó ṣe é pé àwa náà ń fẹ́ dáadáa kó ló bá àrán dáadáa sí wa. à olórí jama àwọn olórí tí wọ́n máa ṣèjọba tí wọ́n máa darí àwọn èèyàn tí wọ́n máa ṣe dáadáa láàrin wọn ara tẹ́sí islam tó pè fún mi nítorí pé jíjẹ́ olórí nǹkan ló burú àmọ́ ká bá nìyàn burúkú débẹ̀ ó ní ọ̀dà ẹni tó bá ti bá nìyàn dáadáa débẹ̀ olúwa yóò tì lẹ́yìn <clears throat> yóò ràn lọ́wọ́ yóò bá ṣe ẹni bá ti bá nìyàn burúkú débẹ̀ wọ́n fẹ́ déyàn ńlá wọ́n fẹ́ kọ́ wọnú rẹ́kọ̀d pé mi náà so lórí rí gbéraga ìjọra ẹni lójú mo ṣe mo ṣe ná iná lọ fẹ́ fi ṣe ọ padà dẹni àbùkù lọ́dọ̀ Allah yàtọ̀ sẹ́ni tó wá gbọ́ fẹ́ ṣàtúnṣe ó fẹ́ ṣe dọ́gba ó fẹ́ kí òdodo kọ́ rẹ́sẹ̀ wá lẹ́mú olúwa ọgbà ẹ̀san láwù lọ́dọ̀ Allah lẹ́sàn tó ti pẹ́ nìkan lè ṣàyàn nínú rẹ̀ àfi Allahu Rabbul Alamin kọ́dà irú olórí bá ti máa ń ṣàdúà Allah gbà torí pàníyàn dáadáa lónìí. Sufyan ibn Uyayna rahimahullah olùmọ̀lá nípa hadith ó ní nínú àpèjúwe orúkọ tí ó yẹ ká jẹ́ ó náà ní ṣáàhìnṣà ṣáàhìnṣà eléyìí jẹ́ méjì àwọn fárísà àwọn fárísà wa àwọn máa ń sọ pé ṣáàhìnṣà ìtumọ̀ rẹ̀ malikul amla ọba àwọn ọba nǹkan tí Sufyan ibn Uyayna tó fẹ́ fàyọ fún wa pé òun náà ní pé ní tí ọ̀dọ́ ọ̀dà èdè yóò wù wọn ọba àfi sọ ọba àjẹdè lárúbáwá lẹ fi pèèyàn lọ́ba àwọn ọba ọba àjẹdè tí èsè lárúbáwá fi pèèyàn lọ́ba àwọn ọba adájọ́ àwọn adájọ́ ọ̀gá àwọn ọ̀gá olórí fáwọn olórí eléyìí gbogbo èdè tí ọ̀dà ni èdè yóò wù ẹ̀ bá àfi pè gbólóhùn tó burú ni ẹ gbọ́dọ̀ pèèyàn kan bẹ́ẹ̀ ọba jẹde yorùbá ọba jẹ haúsá ọba jẹ ibo gbogbo èdè yòówù tẹ bá fi pèèyàn lọ́ba àwọn ọba adájọ́ àwọn adájọ́ orúkọ tí ọ̀dà ni. tọ́ nínú rìwáyà kan wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé aghyadu ala Allahi yawm al-qiyamati wa akhbathu orúkọ tí ọjọ́ ètò bíyàn lọ́dọ̀ gbẹ̀ndà kìyàmù lọ́dọ̀ Allah tó sì tó kọ́ tó burú jù lọ́dọ̀ rẹ̀ òun náà ní kéèyàn pera rẹ̀ lọ́ba àwọn ọba adájọ́ àwọn adájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulillah láwùjọ tiwa irú rẹ̀ kéré kọ̀pọ̀ bó tilẹ̀ jẹ́ pé àlè fẹ́ kù bá kù sọ́dọ̀ rẹ̀ ńlẹ́gbọ̀n ẹ padà orúkọ tó da ńlọyẹ ọmọlúwàbí ìròyìn rere ńlọyẹ ọmọ èèyàn kìí ṣe wípé ká gbéra ẹni tayọ àlà ká máa ròyìn ara ẹni pẹ̀lú tí ò sí lára ẹni ká máa pàpè mára pa ní nǹkan dání gbogbo eléyìí ọsọ nìdàní yẹpẹrẹ lọ́dọ̀ ọwọ yọ sẹni di ẹni láàbí lọ́dọ̀ gbẹndàlùkẹyàmù lẹ́yìn eléyìí afáàtún wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí abala mi wọ́n ní báàbò ihtirami ismaili láti ta'ala wa taghyiri ismi min ajli dhalik lábala yìí abẹ́ sọ̀rọ̀ nípa ṣíṣe àpọ́nlé àwọn orúkọ Allah ọba tọ́ka àti pé nítorí ṣíṣe àpọ́nlé orúkọ rẹ̀ ká yí orúkọ padà nítorí eléyìí ìyẹn ni pé tí abáṣẹ́sì jẹ́ ẹni tí ń jẹ́ ọ̀kan nínú orúkọ Allah ká yí padà nítorí pé nínú sísàpọ́nlé orúkọ Allah ó ní ká mọ̀ pé àwọn ò tó bá Allah òjò orúkọ nínú abala yìí afẹ́fẹ́ ti yé pé ká ṣe àpọ́nlé orúkọ Allah bàbá sì ti pọ́n nǹkan lé ayẹpẹrẹ rẹ nù wọ́n fẹ́ fi hàn wá pé ìwọ ni ká yẹ pẹ̀lú orúkọ Allah a sì gbọ́dọ̀ lò ó lára nǹkan tí ń túmọ̀ sí pa ìyẹpẹrẹ rẹ̀ orúkọ jama lédè lárúbáwá orúkọ ìtumọ̀ rẹ̀ ní àmì àmì ńlórúkọ kí ni túmọ̀ àmì ìyẹn ni pé tí wọ́n fi dọ́ ọmọ yàtọ̀ sẹ́lò ẹ sì rí i pé iṣẹ́ torúkọ ń ṣe náà a ti bímọ méjì tẹ́lẹ̀ Allah tún wá fún wa lọ́mọ mi a fẹ́ sàmì sóhun yàtọ̀ sáwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì tó ti síwájú à ń kọ́ ọmọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́kọ̀ọ́ ní kíláàsì gbogbo ọmọ mẹ́ẹ̀ẹ́dógún yìí kálukú yẹ kọ́ lámì tiẹ̀ láàfin dàmà torí ìgbà tí wọ́n bá tiẹ̀ ṣèdánwò kábàbà gbódò fáìnà ká má gba oníkálukú ọ̀làmì tiẹ̀ ìtumọ̀ orúkọ dá ìjẹ́ lámì àmì tí wọ́n fi máa dá kálukú má yàtọ̀ iná ni wọ́n nítorí ọmọ ọba àdáràn ló ṣe lóko tiẹ̀ ló ṣe lámì tiẹ̀ àmì tiẹ̀ ni wọ́n fi dán ọmọ kọ́ máa lọ́dáràn kì í ṣe bàbá torí orúkọ tó ń sìn jẹ́ àti ti bàbá rẹ̀ láti mọ̀ pọ́n àwọn ọ̀ràn míì tó ń dá nígbà tó ní kápá láti dáràn ọ̀ràn tó ń dá bàbá tó ń jó pọ̀ rẹ̀ papọ̀ mẹ́tì ẹ̀ ní ọ̀bọ̀ tán torí ọmọ bá dáràn láti ń pè mọ́ bàbá rẹ̀ torí àwọn ọ̀ràn kan wà tọmọ nílé nísọ̀rọ̀ fọ́ gíláàsì mọ́tò oṣù àlọ́mọ ọdún méje bàbá la mú ọ ní ìsìta ríyàn ta ni bàbá ọmọ yìí rárá wọn nítorí ọmọ bàdánà ló ṣe ló kọ tiẹ̀ bẹ́ẹ̀ ni torí ọmọ bàdánà náà làṣẹ pè mọ́ bàbá ẹ̀ tọ́jọ́ bá ní wọ́n fọ ọmọ ọdún méje lẹ́bùn ṣe bẹ́ẹ̀ lẹ́ka gbádá ọ̀tẹ́ bàbá bẹ́ẹ̀ náà ní tọ́ bá dáràn. tọ́ ilé ìjọba Olúwa ẹlẹ́dàá wa Allah ó ní àwọn orúkọ tó fi pera rẹ̀ gbọ́láwàá nínú al ó láwọn orúkọ ilé ìta nàbí rẹ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi pé allah bọ́lá wá sí inú sunna nabi sallallahu alayhi wa sallam allah wa láwọn orúkọ kan tó ẹgbẹ́ nìkan ọ̀má àfọ̀nìkan allahu akbar allah láwọn orúkọ kan tẹ́nìkan ọ̀má àfọ̀nìkan olùwẹ̀lẹ́dàá wa ní walillahi al-asma'ul husna fad'uhu biha àti pé ti Allah nìkan ní àwọn orúkọ eléyìí tó ṣe pọ́ rẹwà jù wà tí ẹnìkan làwọn orúkọ tó rẹwà jù ń ṣe torí náà ẹ máa fi wọ́n pè é onìkan ló ní àwọn orúkọ tó rẹwà jù gbogbo kọ́ ọ bá dáa jù bẹ́ẹ̀ lọ òjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ orúkọ Allah olùwẹ̀lẹ́dàá tó ní Allahu la ilaha illa lahul asmaul husna Allah oní ọlọ́ba tó tún kò sí ọba mí tuntun láti fọdọdọ jọ́sìn fún àwọn nìkan tí ẹ̀ làwọn orúkọ tó rẹwà jù sí olùwà tó ní kò lè dọ̀ọ́ wá àwọn dọ̀ọ́ rahman ayyamma tad'u falahul asmaul husna ẹ máa pè ní Allah tó bá wùyàn pè ní rahman èyí yòówù ẹ bá pè nínú àwọn orúkọ rẹ̀ àní tiẹ̀ nìkan làwọn orúkọ tó rẹwà jù sí. gbogbo àwọn orúkọ tiwa kò lè rẹwà rẹwà kó lé orúkọ olúwa bá á bọ̀sibọ̀sì yọ rẹwà jùlọ. nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam etí mamu Ahmed tó gbà wá nínú adó adánàbí kọ́ wa kọjá adó àpọ́njú ìdààmú àti wàhálà péyàn ní sádùn àwọn àfikún ọlọ́ọ̀bá mú ìpọ́njú ìdààmú àti wàhálà kúrò. أهناني اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك ولو مربيا مربيا بل بقولوا قد جاتي إيتو في صراري أبو سوكالي نينو تراري abó fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ abó tiẹ̀ dá mà níwọ nìkan nínú mà kọ̀kọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó fún ẹnìkankan ní mà nípa rẹ̀ torí ẹ̀ la sọ pé ń bẹ nínú àwọn orúkọ Allah tó sì pé Allah nìkan lọ́mọ anábì gan ọ̀ma àwọn awi ọ̀tàkù wọn lé olórúkọ rẹ̀ ojú náìjíríà náà lọ tó rọ lẹ́rìí mo lẹ́rìí náà àwọn anìkọ́ pàmò ó lànà bí sọ pé inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-janna alẹ́ túmọ̀ rẹ̀ ń dáadáa Allah ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ó ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan ní bá sọ ọ́nù rẹ̀ pé kò ní jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kò ní jù báyìí lọ kò túmọ̀ sí. ọ láwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan èyí tí èso pin torí pé àdéhìí takora wọn àdéhìí kan tó ń sọ yìí pé àwọn orúkọ kan wà tó ṣe pólúwa nìkan lọ́dà mọ́ kò fi mẹ́ni kankan nínú àwọn ẹ̀dá àdéhìí yìí náà sì tún sọ pé ọ ń bẹ nínú àwọn orúkọ Allah tí Allah fi mẹ́ni kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tí ẹnì kejì ọ̀ma rẹ̀ ahlus-sunnati wal-jamā'ah wọn láwọn orúkọ Allah uncountable Allah nìkan lọ́mọ ayé rẹ̀ àwọn ìròyìn rẹ̀ náà kọ́ kò ló ń kà Allah nìkan lọ́mọ ayé rẹ̀ eléyìí ìjọba ó sì máa pé láàárọ̀ yìí nínú àwọn àdúrà tẹ́ ṣe ẹlẹ́nsálásà látù bídà tẹ́ máa ṣe ẹ ti ṣe pé wọ́n lọ́ọ́ lẹ́ni láìláìláwọ̀. هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن alẹ́kọ̀ọ́ ní bídí àtẹ̀ ńbàkà ṣé bá ṣe ní ká máa pè é ọ̀dà kéèyàn kẹ́kọ̀ọ́ ǹjẹ́ yẹn wá máa ní ẹ̀kọ́ kéèyàn máa lò nítorí pé kọ́dá ahasana mẹ́ni ń tà á ìlà máa hálẹ̀ yìí. ẹni tó fi ń tọ́mà ṣiṣẹ́ ó ti ṣe dáadáa. bí wọ́n sì àti gba bídíà ní bídíà tó bá rẹ̀ ní ṣàlàyé fún kì í rọrùn. Ah, ṣé pé bídíà tún lélẹ̀ ìwọ ọmọ tẹ́lẹ̀ nítorí pé ọ̀nà ti lọ lè o gba tí wọ́n wá dá lẹ́kọ̀ọ́ ti information bíi mẹ́ta ti lọ kó tó dájú kò tó wá ní béèrè lọ́dọ̀ tó alẹ́ gbẹ̀rẹ̀ pé kí lọ́bọ́ mọ́ náà pòròpóyé tábà wá túká ọ náà kó wá sí jírísà wọ́n gbé jírísà wọn sọ nǹkan báyìí pé ah, wọ́n sọ mo wà ń bẹ̀ from A to Z bẹ́ẹ̀ ni ọ wà ń bẹ̀ from A B C D àmọ́ E F G H I J K o ti sọ yòókù lọ́wọ́ wa kò sẹ́mi pé nǹkan púpọ̀ bọ́ ọmọ lọ àbí òní bọ́ ọmọ lọ yóò bọ́ ọmọ lọ ẹ̀yin jẹ́ làwọn. Akramakumullah ọ̀dà ká máa orúkọ Allah wọ́n ní pípọ̀ torúkọ olúwa pọ̀ ọ̀ ń tọ́ka sí títóbi tí olúwa tóbi torí pé orúkọ tí ọ̀dà bíi tiwa gbogbo orúkọ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ó sì ń sẹ́yìn. sẹ́yìn báwa ẹ̀ ó kọ́ pọ̀ gbogbo ò nítumọ̀ àfi kó lu ọjọ́ nítumọ̀ ní ìsìn ẹ̀sọ́ máa ní Abdulsalam ire bá mi ayọ̀ mi dé rẹ̀mí lẹ́kún ọ̀kan làwọn ọmọ gidi owó láabi ẹ̀dàpọ̀ ẹ̀wò bó ṣe pọ̀ tó tó ti pọ̀ àbí ó ti pọ̀ ti pọ̀ ọ̀kan làwọn ìtumọ̀ ni pé obìnrin lẹ́ ti ń bí obìnrin lẹ́ ti ń bí obìnrin lẹ́ ti ń bí ẹ tí ìfòpin sọmọ bó ló ṣe di ọ̀kan láwọn. sẹ́nu pé asọ́gbọ́n nínú Allah bá tún mọ́kùnrin mi wá ẹgbẹ́ ọjọ́ kan láwọn máa wọ pọ̀rẹ́ ní kejì. sẹ́nu <laughs> owó làbí owó làbí àbá eku kaka ńlọ owó làbí fi ń rówó jẹun. so owó làbí ọmọlábí yéésù owó lábí ọmọlábí àbẹ Allah kọ́mọ̀jẹ̀ kó wá wọn ni àmọ́ gbogbo orúkọ ti Allah gbogbo ẹ̀ pẹ̀lú tòmátì sínsẹ̀ ó Allah ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ìsẹ gbogbo ẹni tó bá sin lódodo ó ní mùsùlùmí ó ní mùmínì ẹ ń bá kọ̀ láti sin lódodo tí ń sin nǹkan pẹ̀lú ẹ̀ àbí nǹkan ní kí ẹ ń pè á sọ pé kèsè mùsùlùmí kèsè mùmínì báwo wọ káfí mùsùlùmí àwọn pé Allahu ni Ar-Rahman ó ní Ar-Rahim orúkọ Allahu tí ń bẹ tí sì ń sẹ torí pé inú kẹrẹ la ti ń jẹ ìkẹ́ kan nínú kẹ ọgọ́rùn eléyìí tó dá olúwa túlẹ̀ nínú rẹ̀ ní gbogbo wọn ti ń jẹ yìí tó bá tú méjì lẹ́ẹ̀kan nínú àwọn orúkọ rẹ̀ ní al ọba adẹ́dà kí ni nǹkan tí wọ́n mọ̀ ti ń bẹ àbí ètò ọmọ nínú ti ń bẹ èyí tó tóbi èyí tó kéré tí ń bẹ́ ń tòsí àti èyí tó dínà tí ó sì Allahu lọ́dà kò sí Allahu khaliqu kulli shay Allahu lẹ́lẹ́dàá gbogbo nǹkan tí gbogbo eléyìí bá yé wa àwọn orúkọ tí Allah ọ̀pọ̀ láti fi mà wá bólúwa ti ṣe tóbi tóni ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa ṣàpọ́nlé orúkọ Olúwa wa ká máa gbéga ká sì fi pe Allah ká máa fa àwọn orúkọ rẹ̀ ṣàtẹ̀gùn síwájú rẹ̀ lórí gbogbo nígbà bá fẹ́ tọrọ ká máa fa àwọn àròyìn rẹ̀ ṣàtẹ̀gùn síwájú rẹ̀ lórí nígbà bá fẹ́ tọrọ lẹ́kùn ti sí orúkọ Allah la máa fi ṣàtẹ̀gùn ìròyìn rẹ̀ la fi máa ṣàtẹ̀gùn kì nabi, sọlá nàbì kì í sọlá yìí tá a fún Allah kìí ṣe ọlá kójú òdì rọ láti jọ yìí kìí ṣe ọlá ipò òrùn mú kankankan kìí ṣe ọlá ọmọ tá ẹsẹ̀ bí kìí ṣe gbogbo eléyìí eléyìí gbéjà èèyàn ń pè lábẹ́ òfin ṣẹ́ríà orúkọ Allah fi ṣàtẹ̀kùn síwájú Allah wọ́n wá pé ló fún ọ lágbára ya qawi ya Allah ya qawi qawi ni ya Rabb ìwà Allah ọba alágbára fún mi lágbára ìwọlúwa mi ya Allahu ya Razzaq urzuqni ya Rabb ìrọ̀lúwa wọ́ọ̀bọ̀ lọ́rọ̀ tí rọ̀mí lọ́rọ̀ rọ̀mí lọ́rọ̀ ìrọ̀lúwa mi ètò ọ̀bá ń fẹ́ fi sàtẹ̀gùn olú ẹlẹ́dàá wa ni walillahi al-asma'ul husna fad'uhu biha ti Allah nìkan làwọn orúkọ tó rẹwà jù jẹ́ ẹ máa fi pè é òun ló ní òun ló ní ká tún máa fi ṣàtẹ̀kù síwájú òun ká máa fi pè ó torí ẹ̀jọ̀ máa àmúkátà láti mọ àwọn orúkọ rẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ kí àwọn àsáwọ̀ kọ́ sáwọ̀ ní orúkọ rẹ̀ mọ́ wa lọ́wọ́ irú àwọn èèyàn ti kọ sílẹ̀ fún yìí wọn pe ninety nine names of Allah sọ̀rọ̀ kó àwọn àsáwọ̀ wọ̀ bẹ̀ torí pàdé ti ànábì ó síbi inna تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة dájúdájú Allahu ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan ẹnikẹ́ni tó bá sọ wọn yóò wà lè jẹ́nà ọ̀kan náà tó gbàdí wa lọ́wọ́ pè é الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز اتباع باله ọ̀kanú àwọn tọ́gbàdé ti wá olóòtú bẹ́ẹ̀ kìí sàgbẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó pọ̀ jù nínú àwọn orúkọ ìṣe déédéé ṣùgbọ́n àwọn àsáwọ̀ wà bẹ́ẹ̀. ń gbọ́dọ̀ tẹ̀ ti máa rórúkọ allah jama nínú alukur'an ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àyà ni máa ń parí pẹ̀lú orúkọ allah àbí ròyìn allah bẹ́ẹ̀ ni nínú àwọn àdéhùn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam a máa rorúkọ allah àbáwọn ròyìn allah nínú àwọn orúkọ tó sáwọ bẹ ní ar-rashid ar-rashid kì í sorúkọ allah o dẹ́gbà abdulrasheed rárá o ar-rashidu ń jẹ́ rashidu kì í abdulrasheed nínú ká ní rọ̀ṣídún àbí rọ́ṣídún àmọ́ abudu ẹ̀mukú mẹ́ nínú rẹ̀ ní yàkín yàkín kò sí orúkọ Allah yàtọ̀ abdul yàkín kò sí jíjẹ́ bẹ́ẹ̀ ìbá sọ̀rọ̀ ní yàkín ẹ wàá mà túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ yàkín ti sáàmà dájú ni nítorí pé yàkín náà túmọ̀ sí kú táà sọ̀yàn ní kú olùwà sọ fún anabi pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa ṣe olúwa rẹ títí tí kú òfin dé àbúrò àṣọ máa ń kú nínú rẹ ní sọ̀búrù òsàbùtù sọ̀búrù torí bá ti fẹ́ sọmọ ló kọ àwọn olùmọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ rẹ tètè bí wọ́n léèrè lọ bá wọn kó bí wọ́n kọ́mọ́jẹ́ kó ti tẹ orúkọ mọ́mọ́ lórí kó tó wá di pé àwọn atẹ́tì pé kò rí bẹ́ẹ̀ olóhùn lórí íńtánẹ́ẹ̀tì ni and then what íńtánẹ́ẹ̀tì amazimalaika. àwọn orúkọ Allah àǹbùkátà láti mọ wọn nítorí pé wọ́n ní í ṣe pẹ̀lú bọ́nà ọ̀sẹ̀ máa là fún wa láyé àti lọ́la òkèèyà wọ́n máa dé káàdì ọ̀gbà kọ̀tọ́ ọ̀ káfáàbùkù kan kankan nínú orúkọ Allah àbí ká tẹ́mẹ́lú rẹ̀ a gbọ́dọ̀ kọ orúkọ Allah sára pépà kan ètò àfìràkàrà ó yẹ kó Allah ń bẹ lára pépà kan fi tàkàrà fún wa kẹlà gbogbo àwọn nísìpépà tọ́ba máa kọ Allah sí ẹ gbọ́dọ̀ fi ra kàrà ẹ gbọ́dọ̀ fi o. ẹ sọ ọ lẹlẹ o gbogbo ń tẹ́mọ̀ pẹ́ sọ lẹ́lẹ́ àwọn èèyàn máa tẹ̀mẹ́lẹ̀ orúkọ Allah mẹ́mẹ́ ẹ gbọ́dọ̀ dán o a gbọ́dọ̀ rí lórí títì kó dìdọ̀tí ká má mú o ẹnikẹ́ni tó bá rí nǹkan kan tó wá forúkọ Allah ò sí lẹ́lẹ̀ ẹ mú ẹ lọ rí mẹ́lẹ̀ àbí kẹ́ jóná kẹ́ dérú rẹ̀ kẹ́ lọ dànù àbí kẹ́ ní kankan tẹ́ lè fi pa orúkọ Allah rẹ̀ kúrò lára rẹ̀ tí òfin ní jẹ́ forúkọ Allah ìlàbùkọ́ máa kàn báwọn eléyìí lẹ́nu pé ń porúkọ Allah rẹ̀ ẹ̀ ń palẹ́ nù. a sì lè pààrọ̀ orúkọ tó bá ti di porúkọ Allah ni wọ́n fi sọ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá Allah apárọ̀ rẹ̀ o lẹ́nu kan sọ̀rọ̀ ní Allah Allah báwo ó sì lè máa jẹ́ Allah gbogbo bí tá bá lọ láyé àlè rẹ̀ nìkan tó ń pè ní Allah bá a lè nìkan tó ń pè báyà bóyá ń gànà ń dà láàmú wàá lọ sọmọ ní Allah agbọ́dọ̀ pààrọ̀ rẹ̀ Ar-Rahman agbọ́dọ̀ pààrọ̀ rẹ̀ torí ẹ gbọ́dọ̀ sọ iléeṣẹ́ yín ní Allah o ẹ gbọ́dọ̀ sọ iléeṣẹ́ yín lórúkọ Allah ilé ìtajà yín ẹ wá ní Ar-Rahman restaurant tọ́ba mu tọ́ba mu jẹ máa ok dáńfó yín ẹni yóò máa ná oṣòdì sí alákùkọ ẹ wá sọ pé rahim boss tó mú ọmọ orúkọ allah ẹ gbọ́dọ̀ fi sọ kankan alwahab alwahab club àwùjọ bìlá allah ò ní club yẹn ọ̀tọ̀ sùkúlù yín torí káwọn èèyàn lè mọ́ wá ẹ sọ pé salam primary school sẹ̀mùká salam yẹn orúkọ ta ni wà kákìí sára o ẹ rí pé a ti ṣubú sínú àwọn àṣìṣe òun bàjẹ́ ókè ẹ̀yin wá sọ pé náà ẹ sọ lárúbáwá ẹ kàn translate as English tó náà mú kò tó mú aha the most merciful private school tó mú kò mú ọ ẹ kíyè sára ọ ẹ kíyè sára ọ tẹ ẹ bá mú jẹ láyé ẹ lè mú jẹ lálùkìyà lẹ ń gbọ́ yín o má fi orúkọ Allah pèrò sọ́kọ ọjà bó tọ́ lẹ́yìn náà ni àfáwa mú àdìsí wa àdìsí ọwọ́ látọ̀dọ̀ Abu Shuraih Abu Shuraih ọ̀kan náà sàhábà orúkọ rẹ̀ ń jẹ́ Hani ibn Yazid al arákùnrin yìí ni wọ́n máa ń pè ní Abul Hakam. فقال له النبي صلى الله عليه وآله وسلم إن الله هو الحكم وإليه الحكم wọ́n sì lè máa pè ọ́ ní bàbá alhakam bàbá adájọ́ adájọ́ mọ́tàsí tẹ́sí gbogbo ẹjọ́ tó bá tún dá kò ṣeé má gbà adájọ́ mọ́tàsí má ṣeé má gbà ìtumọ̀ alhakam tó bá dájọ́ yóò ṣe rẹ́gí kò tún ṣe kọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó bóòlù ṣe jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé dájọ́ Allah ó ní adájọ́ mọ́tà ṣe má ṣe má gbà tó bá dájọ́ ẹjọ́ ò ní tàṣì ẹjọ́ tó sì dá kò ṣe má gbà wọ́n ilé yìí hukm òun náà lọ́ba tí ó sì dájọ́ Ànábì sọ fọkùnrin yìí báyìí faqal arákùnrin bá ní inna qawmi idha ikhtalafu fi shay'in atawni fa hakamtu baynahum nítorí ṣẹlẹ̀ nípa àwọn èèyàn mi nígbà tí wọ́n bá ṣe ìyapa ẹnu lórí nǹkan kan wọn a máa kóra wọn wá bá mi ní màá bá dájọ́ láàrin wọn faradiya kila al-fariqayn nípò kínní àti ipò kejì ni wọ́n bá gbà sí mi lẹ́nu lórí ẹjọ́ tí mo dá faqal ma ahsana kama alaka min alwalad àwọn ọmọ wo ló ní àwọn wo ló ní lọ́mọ bàbá adájọ́ mọ́tàsí mọ́sí má gbà ó kì í ṣe ń tọ́ta àwọn wo ló bí lọ́mọ qultu Shuraih mo ní mo bí Shuraih wa Muslim àti Muslim wa Abdullah àti Abdullah qal faman akbaruhum anábìlẹ̀ wo lọ́dá gbàdú nù wọn qultu Shuraih mo ní Shuraih lọ́dá gbàdú qala fa anta abu Shuraih anabi ní tọ́ba débẹ̀ baba Shuraih òní ọ́ọ́ èyí ṣe baba al-Hakam wọ́n yí padà látòun ìyẹn ni kíkà yí ó kọ́ padà nítorí àti sàpọ́nlé orúkọ Allah a gbọ́dọ̀ bá Allah ò jẹ́ orúkọ Abu Dawud àtàwọn míì ló gbé jáde nínú àdéhùn a rí i pé arákùnrin yìí wọ́n ń pè ní abul hakam gbogbo orúkọ tí abu àbí ummu tó bá ti síwájú rẹ̀ wọ́n ń pè ní kóníyà lédè lárúbáwá wọ́n máa ń lo abu lágbájá ummu tàmẹ̀dù fún yàn láti fi panlé láti fi yẹ̀ sí i àfẹ́ ńlá kọ́mọ lórí lásọ pé àbú lágbájá ó ń mú tàmẹ̀lú káwọn náà ká fi kọ́ra kìí ṣe pé gbogbo ẹni tá a lápọ̀ mọ́ lórí láyé ó jù wá lọ so ṣùgbọ́n àpọ́nlé lára ń fẹ́ ara ọ̀fà bòkù nígbà tí ẹni tá a fẹ́ pè ti bímọ báwọn pè bàbá alágbájá ńkọ́ ẹ bá ń pè alágbájá kọ́nà ò lè jọ ọmọ yín tó àpọ́nlé yìí ṣùgbọ́n àwọn orúkọ ọ̀nẹ́gíjẹ́ wọ́n máa ń lo àwọn láti fi yìnyàn àbí láti fi tẹ̀yàn lílò rẹ̀ fáti tẹ̀yàn ọ̀pọ̀ ju ẹ̀yìn lọ bí kan sọ pé lágbájá ẹ̀ lágbájá. akọ lágbájá ẹ̀dán lágbájá arówólò lágbájá èyàn afẹ́ lágbájá alákọ̀wé ilé wọn pè ní alkọ alkọ àwọn orúkọ anagijẹ wọn máa ń lò fún ẹ̀yìn wọn sì lè lò fún àbùkù lílò rẹ̀ fábùkù pọ̀ ju ẹ̀yìn lọ lórí wa sọ pé wà lẹ́ tẹ̀lé abẹ́sù bẹ́ẹ̀ alùpà ẹ mẹ́sì máa pera yín pẹ̀lú àwọn orúkọ nagijẹ tó bá bùkùdé orúkọ nagijẹ tó bá bùkùdé so Abul Hakam tí wọ́n ń pe arákùnrin yìí báyìí a ọkọjá ọkọjá ọkọjá ipò èèyàn ọkọjá ipò èèyàn pàápàá jùlọ wọn ní Abul Hakam alifu alam wọ ara rẹ ń ó ti sọ di ní tí èèyàn gbọ́dọ̀ jẹ́ torí pé Allah ló ń jẹ́ báwọn a gbọ́dọ̀ fi pè yàn a gbọ́dọ̀ fi pè yàn àmọ́ tí wọ́n bá fi alifu alam sí kò sí tó burú mbẹ́ torí pé Allah ń sọ tí ọ̀rọ̀ pa àtìyàwó ọ̀bá yíra wọn tọkọ bá ti kìlọ̀ fún ìyàwó tíyàwó ọ̀gbọ́ kọ́kọ́ yìí síyàwó ọkọ yìí sí kọ̀gbọ́ olúwa ní kò lù tẹ́ bá wà lù tí min ahlihi wa hakaman min ahliha ẹgbẹ́ adájọ́ kan dìde láti inú fámìlì ọkọ adájọ́ kan láti inú fámìlì ìyàwó hakaman kò ní alifu alam kò burú àmọ́ abu alhakam abu alhakam ó burú torí pé alhakam yẹn allah ló ń jẹ bẹ́ẹ̀ torí ẹ̀ bí sọ pé inna allah huwa alhakam allah ni alhakam. lórí àwọn lè pè é ní Abdul Hakam èèyàn tó jẹ́ bẹ́ẹ̀ torí òní ó ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn láyé òní ó tún ṣe ìdájọ́ láàrin wọn lọ́run láyé ń bí táàbà wá dájọ́ Allah bó la máa wá lọ inú al inú al-Qur'an torí pé olúwa sọ fún ọmọ ikhtalaftum fihi min shay' fa hukmuhu ila gbogbo ń tẹ́ bá ti ṣe yapa. lórí rẹ ẹ máa wá rẹ lọsọdọ lọ bàbá yìí wá ṣàlàyé yóò ṣe pé mi náà mọ mi àwọn èèyàn mi náà lọ sọ mi ìyẹn kí wọn ọba àsọ ọba àsọra rẹ ó kọ burúkú ọyẹ ọmọ èèyàn àwọn tó sì ó kọ tí wọ́n fi máa pè ọ́n gbogbo gbà mí torí ẹ̀ sọ́ra rẹ̀ o wọ́n bá ti sọ lóko burúkú kan tí ó kó bọ́ lọ́dọ̀ Allah má gbà o kátó wá kó kọ́ rádaràda táwọn èèyàn bá ti gbọ́ tí wọ́n máa wọ̀ ọ́ lọ́ọ́ máa dá gbé kí wọ́n kọ́ bí bàbá rẹ̀ káwọn sọ ní Ibrahim káwọn kan máa pè ọ́n gbogbo gbogbo báwo gbogbo òsínlẹ̀ ah, ah Allah. أعوذ بالله من الشيطان الرجيم wọ́n sọ ní Muhammad mọ́mọ́ mọ́mọ́ bá àwùjọ bìlẹ̀ Muhammad kò ṣeéṣe pé mẹ́tì kan bó kọjá mọ́ lọ́wọ́ ọmọ èèyàn máa ń dáyà wò ni o tó bá ti bọ́ ní kọ́ńdẹ̀ wọ́n mọ̀ bá lọ bẹ́ẹ̀ tó bàbá yìí wá ṣàlàyé wọlé tó ti gbogbo àlàyé tó ṣe olúwa lọ́ba ti dájọ́ tí ẹjọ́ rẹ̀ tí kì í tà sí oníṣì dájọ́ tá a lè kọ ìdájọ́ rẹ̀ gbàgbé ẹ̀ ó tún ní jókòó ọmọlátò nílọ anábìwẹ̀ rí bàjẹ́ kọ́ pati afawa àwa tá a pera lọ́mọlẹ́yìn àlẹ́bí àlẹ́bí sọ fún wa pé máa ń rọ àmì kọ́ mọ̀nkàrán pẹ̀lú ọ̀wọ̀ yìí ò bẹ́ẹ̀dì fẹ̀yìn lẹ́mìí ẹ̀sítọ́tẹ̀ fẹ̀bi lẹ́sàn fẹ̀yìn lẹ́mìí ẹ̀sítọ́tẹ̀ fẹ̀bi kọ́lbẹ̀ wàdálíkà ọ̀bà àfọ̀lùmí máa ẹ ń bá rí bàjẹ́ nínú yín kọ́ fọwọ́ yí padà tó o bá lè fọwọ́ yí padà kọ́ fa hàn kọ́ o lè fa hàn kọ́ anábìnrin kọ́ fọkàn kọ́ torí ká fọkàn kọ́ nǹkan ó ní ìgbàgbọ́ tó lẹ̀ jù lẹ́yìn rẹ̀ kò sí gbàgbọ́ mọ́ ẹni mọ́ iye bàjẹ́ tó ń ṣe àní fọwọ́ yí àní fẹnu kọ́ àtúní fọkàn kọ́ àsìkò ra lọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam tó èmi kẹtẹ nìkan sọ mí lẹ́nu torí rẹ̀ ẹnì kan ṣèbàjẹ́ ẹnì kọ́ iná ló jẹ́ káwùjọ owó burú jẹjẹjẹjẹ láwùjọ tiwa tí wọ́n tapá nọmbẹ ẹsì jẹjúlẹ wọ́n fi di pé wọ́n tapá lẹbẹ wọ́n tó kókóró gbogbo àwọn ọmọkùnmù burúkú wọn aládùúgbò yìí ó sọlú dẹrù ìlú òun wọ́n àbí sọlú di rádaràda wọ́n máa mọ kókóró kìlú ọdẹrù wọ́n máa gba gbaná wọ́n mọ̀ fọ nǹkan mọ́ra wọn lórí kò lè ṣeéṣe tọ́ba yẹ wa báwọn gbàtí bàbá yìí ṣàlàyé tó ti ké sẹ́ dáadáa ní ìṣòro máa ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn wọn àjọ ara wọn bàbá alátúnṣe àti bàbá onídàárúdà pọ̀ ọmọ alátúnṣe àtọmọ onídàárúdà pọ̀ ó ti forí gbogbo ará àdúgbò gbára wọn ibi tó ti rí i pé àwọn èèyàn ti fẹ́ gbọ́ra wọn yé kòtò kékeré lọ́wọ́ láàrin wọn ó tún lọ gbé katapila wọn ó fi ń gbẹ́ ojú kòtò ń gbólé bá tóbi dáadáa kíjà wọn mọ̀ parí láéláé a lè fi wé ẹni tó ṣe pé bó ṣe fẹ́ kẹ́fin pé lágbádá àti tàmẹ́lù àṣetọ́ni ti fẹ́ gbé tirẹ́là gbàrin wọn ó di lọ́nà ó ṣàtúnṣe láàrin wọn alátúnṣe ọ̀dà bíi dàrúdà pọ̀ torí pẹ̀lú ẹlẹ́dàá ni wọ́n sọ́lọ̀ ọ̀háyì kẹsà tó ṣe ló lóore jù la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ̀rọ̀ ìbára ẹni sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn kò sóore ń bẹ̀ ẹni tí wọ́n ń gbẹ́nu sí ọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jẹ́jẹ́ tẹ̀ ń bára yín sọ kò sóore ń bẹ̀ àbí wọn para wọn láṣẹ láti máa ṣe sàrà wọ́n para wọn láṣẹ láti máa ṣe dáadáa àbí máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn táwa náà máa ṣàtúnṣe àbí inú wa máa dùn gbà táwọn èèyàn bá ń jà sàádé yìí alátúnṣe lò alátúnṣe lò torí àwọn rẹ̀ gan ó ti lóun ọ̀fẹ́ kọ́ máa ṣàtúnṣe mọ́ àwọn èèyàn ti sọ lẹ́yìn di ilé pàdé jojúmọ́ náà lẹ́ẹ̀ máa ṣàtúnṣe ó ṣe ókè ká máa dà lóru ká máa ṣàtúnṣe ni àwọn táwọn ṣàtúnṣe olúwo tutù wa náà sí i kò ní fẹ́ wù yín láti rí i pé ọkọ kan léyàwó rẹ̀ bọ́ta àfi kẹ́ ẹ rí i pé báwọn ṣàtúnṣe kò ní fẹ́ wù yín kẹ́ ẹ rí i pé bàbá kan ó lé ọmọ rẹ̀ dànù àfi kẹ́ ẹ ṣàtúnṣe kò ní fẹ́ wù yín pé ọ̀rẹ́ sọ̀rẹ́ kan wọ́n ti kọ̀yìn síra wọn àfi kẹ́ ṣàtúnṣe ọ̀gá sọ́mọ ṣẹ́ àbá sọ́mọ ké tẹ́ ẹ bá ń ṣerú àwọn àtúnṣe ọlọ́run ràn yín lọ́wọ́ kèsì kájẹ onímọ̀dàrú onímọ̀tòmọ̀dà àdàrú torí ẹ anabi sallallahu alaihi wasallam wọn wá ní àwọn wọlọbí lọmọ pèsè pa anabi ní kò máa fọmọ ṣe o anabi ló béèrè okò àwọn ọmọ rẹ mọ ìyẹn ni kí tó bá bí kò sí ní tó kí ló kọ àwọn ọmọ rẹ ká dákọ wọn kò á sí pé ìwọ tọmọ agbanu pé ìwọ ńlẹ ìwọ tó bí ma àwa náà dàbí ọlọ́wọ́ fún wa tiwa náà sẹ́nu kí wọ́n bí léèrè lórí pọ́pàtì ọmọ síta báwọn ọmọ tèmi nù kò sì síbi kan títí ń yọ ipò òbí ma àbí tí ń ṣàdúrà pé kọ́ ọmọ bìí ma láéláé kí ni tọ́ la. wọ́n bi léèrè nípa àwọn ata lọ́mọ rẹ̀ sọ́hábẹ́ yìí sì dáhùn ó lò ní ṣùrẹ́yì ó ní muslim ó ní abdullah àwọn ọkọ̀ tó dáa tó dáa torí tọ́ka ní ọkọ̀ yóò bá dáa anabi sallallahu alaihi wasallam kò bá yí padà ó túmọ̀ sí sẹ́yìn náà lè sọ ọmọ ní muslim yóò lọ àṣẹ rí pé al-imam al-bukhari àti muslim amẹ́rẹ̀ sọ ọmọ ní al o. Al-Bukhari èso kọ ọ eléyìí jẹ ìnagijẹ tí wọn fi tì sára lu <coughs> torí pé Al-Bukhari ìtumọ̀ rẹ̀ ni wọn máa Bukhara àníìsìn ìwọ ọjọ́ máa lẹ́sà ọwọ́ sọmọ rẹ̀ ní al láti bó sí gbogbo Central Asia ní Bukhara wà Iléṣà bíi south west Nigeria ló lọ́mọ rẹ̀ ṣe ní Bukhari aha ẹ máa kórúkọ alimami Bukhari ní kíni Muhammad ibn Ismail al-Bukhari Muhammad ló kọ́ rẹ̀ bàbá rẹ̀ ní jẹ́ Ismail bíkọ́lọ́ sọ mọ́ Sudais láti bó síbò ṣé Sudais yóò kọ́ ni ẹ̀yà orúkọ ẹ̀yà ni ẹ̀ aha torí ẹ̀ because ọmọ ní Ibn Taymiyyah ń bọ̀ ń bẹ̀ sẹ́mi pé Ibn Taymiyyah ọkọ rẹ̀ ní Ahmad Ibn Abdul Halim àmọ́ wádìí yìí kà sí pé mo fẹ́ràn rẹ̀ ni Ibn Taymiyyah sọ́kọ́ ni àbúkọ àwọn baba ńlá tiẹ̀ yẹn ni kò ma Uthaymin àmọ́ wádìí kótó di pa nsọ̀mọ́ ló kọ́ tọ́ nígbà tó wá dápọ̀ àwọn ọmọ wọn lè wò lọ dàgbà jù ó ní Ṣùráì Ànábì ní anta Abu Ṣùráì bàbá Ṣùráì ni wọ́n ẹ̀kọ́ mbẹ́mbẹ́ o ìyẹn ni kó o ṣe Abul Hakam máa o o ti di Abu Ṣùráì bàbá ọmọ rẹ ni ọ kìí ṣe bàbá adájọ́ tí ò ṣe é má gbà. ẹ jẹ́ pa anágbàdá ti bí ma ẹ pé àwa náà lórúkọ kan wọ́n pè ní abu lágbájá lágbájá yóò máa jẹ tani nínú àwọn ọmọ wa ètò kéré jù àbí ètò dàgbà jù ètò dàgbà jù obìnrin lẹ kọ́kọ́ bí ṣé àbú rẹ̀ lẹ́ẹ̀ma jẹ́ ni àbá ọkùnrin jẹ́ bí kẹ́yìn àbú obìnrin jẹ́ kọ́kọ́ bí ni o ẹ mẹ́rin alábòsí o ẹ̀sọ́ àkọ́bí ilé núra tàbábẹ́ pè ń kọ́ àbú núra ẹ̀sọ́ àkọ́bí Zainab àbú Zainab ẹ̀sọ́ àkọ́bí ilé Khadija àbú Khadija mhm. ẹni tó sì kọ́kọ́ bí ọkùnrin Abdulaziz àbú Abdulaziz ó ti wá kọ́kọ́ bí núra ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló bí Abdul Fattah àti àwọn máa pè ní Abu Nura Abu Nura Abu Nura tó bí Abdul Fattah bá ni don't don't ever call me Abu Nura again I am now ń bọ́ Abu Nura ni ọmọ fẹ́ bọ̀ torí pé ọmọ tó dàgbà jù wọn ni ká máa fi gbìyàn alábòsí Nura ìsọmọ rẹ̀. ó ní kí ẹ má bàa da mọ̀ kó nínú ra kí ẹ má bàa fẹ́ ṣé wọ́n lọ́ọ̀fẹ́ wọ́n náà kúkú kọ́ lọ́ọ̀fẹ́ torí ẹ̀ àwọn ọmọ tá a bá bí ọmọ wa tá a kọ́ bí máa fi pè wá ọmọ tá a bí ó ti wáyé ó padà ṣaláìsí lójú wa àbú náà láti máa pé ń ti kú. abu rẹ̀ náà lẹ́ẹ̀ma jẹ́ sẹ́mi ọpọlọ tó kù ọ̀dọ̀ tiwa ló ti kú tààrí má kọ̀ sọnù lọ́dọ̀ Allah tọ́ba àtijọ́ gbé ní alùkìyàmà wọ́n gbé dìde orúkọ tẹ́ fi wọ́n fi pè mọ́ torí ẹ̀ la sọ pé tọmọ bá kó tó péjọ méje ọjà wa ló kọ àmọ́ kọjá wa orúkọ àmọ́kọ̀ jẹ́ wá ní àkíkọ̀ ǹgbà olóṣèlú tó jẹ́ wá ní àkíkọ̀ tó bá pé ọjọ́ méje láyé kó tó kú ó ní àkíkọ̀. torí ọmọ tó kù yóò dìde ń kọ yín àti tiẹ̀ ni wọ́n fi pè é ọmọ òsì sọnù sẹ́rọ ọmọ tó kú máa ń lọ kékeré iná làásì máa ń ṣe ládùá tá máa ń ṣe sọ̀látùl jànáza sí wọn lára wípé kó ló ṣe ní shafi'an mujaban li walidayhi ṣé ní ẹni tí ó sì pẹ̀ tá a gbọ́ ìpè rẹ̀ tá a gbà á fún àwọn bàbá àtìyá rẹ̀ nínú àdìsí kan anábì sallallahu alaihi wa sallam ó tó máa ní káwọn ọmọ kéékèèké tó kú kó tó bàlágà kó ọmọ lọ sí àlùjánnà àwọn bàtà kú bàbá mi ńkọ́ màmá mi ńkọ́ àwọn ń fẹ́ káwọn jọ wà lìjánà ni pẹ̀lú bàbá àti màmá àwọn ọmọ rẹ̀ wá kú ọwọ́ ní ayé sórí tó ṣe rẹ̀ torí oore ńlá kan ti síwájú fún ọ kò túmọ̀ sí kó olùmọ̀ ti ẹ pa ọ torí kó oore ó lè síwájú fún ọ <laughs> torí ká ló mọ̀ pé mi náà fẹ́ nírú ẹ̀ má lu mọ̀ ẹ pa so ṣùgbọ́n ní ọ̀gbìn ní alkiyama ẹni tó máa kú lẹ́gbìyànjú kó máa kú tó kú ní ìdìnnìlà ẹ má sọ̀sọ̀ kú sọ̀rọ̀. ẹ má wíwì kúwì oore kan ti síwájú fún yín nù ọmọ yìí ó sì pẹ̀ fún bàbá àtìyá rẹ̀ lọ́jọ́ ọ̀gbìn ìdàgbìyàmá pẹ̀lú májẹ̀mú kí bàbá àtìyá rẹ̀ kú mùsùlùmí tẹ̀lé ìjẹba tá a bá wo abala tó síwájú a rí nínú rẹ pé ọ̀ràn yẹn ló jẹ́ wa máa Allah. tẹ́lá ti máa nǹkan kan lórúkọ Allah kẹsà pálẹ̀ rẹ̀ kẹsì gbéga nínú gbígbéga oníkẹ́ gbọ́dọ̀ fi nǹkan kan míì tó yàtọ̀ sí lórúkọ nǹkan míì kẹfì ṣe dọ́gba rẹ̀ nítorí tẹ́ bá ti fi nǹkan kan míì tó yàtọ̀ sí ṣe dọ́gba rẹ̀ kẹsà pálẹ̀ orúkọ rẹ̀ àpèjúwe a ní agogo tá à ń wá sí fò àwọn China tó wá sa agogo yẹn fún wa. wọn á kọ sí ẹ̀gbẹ́ kan agogo yìí pé Allah wọn kọ sí ẹ̀gbẹ́ kejì pé Muhammad sallallahu alayhi wa sallam Allahu jalla jalaluhu Muhammadun sallallahu alayhi wa sallam sọyẹ bẹ́ẹ̀ kọyẹ o torí pé kò sínú sísàpálẹ orúkọ Allah China kìnnì sí mùsùlùmí làwọn àwọn mùsùlùmí tó wà nù wọn náà ó lè jẹ́ pé àwọn wọn lò tí wọ́n fi bá wọn ṣe lẹ́yìn kó lè tà lọ́dọ̀ àwọn mùsùlùmí kọ́tọ́ káfí nǹkan kan ṣe dọ́gba pẹ̀lú orúkọ Allah ẹ̀yin náà tẹ́ ń kọ gbogbo kọkúkọ sára ògiri mọ́ṣáláṣí tá ń kọ́kọ́ bẹ̀yìn wọ́n lọ máa hàn tú sára mọ́ṣáláṣí omi wọn lè kó kọ gbogbo ẹ̀kọ́ tó kó kọ àjẹmú tá ń bẹ̀yìn lára abití lè má mú odò wọn lè kọ Allah sápọ̀ tó báyìí Muhammad sápọ̀ òsì kí ló ń jẹ́ náà kọ̀tọ́. Allahu nǹkan kọ̀sẹ́ńtọ́ bí ọ̀pẹ́kọ̀ ọ̀hán sára ògiri ẹ má fi kọ́kọ́ yọ ara ògiri mọ́ṣáláṣí lẹ́nu ẹ ńgbà tá a lọ mẹ́kà àríwá mọ́kàn ń gbà wọn kọ́ sí ara mẹ́kà ànábì ló ní wọ́n kọ́ àbẹ́wò la ṣe jù tó fi sọ pé wọ́n ṣe báyìí lùbáyìí wọ́n ṣe báyìí lùbáyìí gbogbo rádaràdá tá ń ṣe lù gbogbo ṣé Islam náà ni tẹ́mi bá ń wá Islam gbogbo wọn ni kí n wá lọ al-kitabu ọ̀sánà torí di eléyìí ẹ mọ́kọ̀ọ́kọ́ kúkọ̀ sára mọ́sálásí ọ̀sẹ́ni tó bẹ̀ ọ́ ẹ sọ́láṣí àṣìlá fẹ́kọ̀ tá ń bẹ̀ ọ́ ẹ ṣe kọ́ tàbá aráka. tó fi ajá pété àmà ṣe sọ́láṣ ìmọ̀ọ́mọ́ àwọ̀ pé á ah, òwò wọn yà bí ẹyẹ yìí á bísí ńlá ìmọ̀ mi nígbà tí n bá fi ṣe rákà mẹ́rin mo padà gẹ́tì pé bísí ńlá yìí ṣé sọ láti mọ̀ ń ṣe àbí mọ̀ ń tú ráìtì ṣèwé túmọ̀ túmọ̀ sí pé you are just performing grammar tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mọ́ kọ̀kọ́ púpọ̀ kankan sára mọ́ṣáláṣí amọ́sọ̀rọ̀sọ bá kọ Allah Muhammad láíláí má dànù bákan náà nínú ẹ̀kọ́ tá a tún pọ́ ń bẹ̀ ni pé nítorí àti sàpọ́nlé orúkọ Allah a máa pààrọ̀ orúkọ wa o tọ́ba lọ hàn ipò orúkọ là ń bá là ń bá Allahu jẹ́ kọ̀tọ́ ká bá Allahu lórúkọ a gbọ́dọ̀ yí orúkọ tiwa padà kó kúrò lórúkọ Allah kó lè bá a máa jẹ́rú ìtàwọn èèyàn máa jẹ́ eléyìí ṣẹlẹ̀ sí Abul Hakam tánàbí padà sọ ní Abu Shuraih nínú ẹ̀kọ́ tó tún wà nínú ẹ̀kọ́ yìí ńlá nìkan ni tí kò bá mọ̀ á máa kọ́ ni o èsìpá máa bu o èsìpá máa ṣépè fún o akọ àbúṣòro ìkọ́ anabi wa láàyè pé èwo ni tí mo kọ́ tọ̀ ń jẹ yìí ó sì ṣàlàyé tiẹ̀ náà anabi wa sọ fún pé à ó kọ ó kọjá ní téèyàn lè jẹ ó kọ ọlọ́hun torí rẹ̀ àwọn ọmọ wo ni wọ́n bí lágbájá tàmẹ̀lẹ̀ dóòlà ta ló dàgbà dínú wọn lágbájá ni ajá pé bàbá lágbájá ni ọ ẹ wo bó ṣe kọ́ ọ ẹ̀kọ́ tó kàn ẹ́ rí i pé onífẹ́ takò láíláí yàtọ̀ sáwọn ẹni tí ń bẹ lábẹ́ kápá tiwa táwa fẹ́ mú wọn máa ṣe nǹkan kan tá àgbọ̀nà apá fẹ́ kọ́ wọn lọ́nà ẹ̀rọ tá a mú wọn tipátipá ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ rú wọn lọ́n bá ṣe lójú àwọn oníṣe lẹ́yìn wa bí ọkọ ìyàwó tó mú ìyàwó rẹ̀ ní tipátipá bí pọ́pọ́lọ́ máa lo jilbab tipẹ́tipá ọgbọ́dọ̀ máa bójú tipẹ́tipá tó bá jẹ́ máa lé ọ. kọ̀ọ̀mà ìtumà lílo jìlbà kọ̀ọ̀mà ìtumà lílo ìbòjú ó jókòó fi yé ni. Ah, wọ ìyàwó òun jìlbà bùtẹ́sì Islam ní kẹ́ máa wọ̀ yìí olú ẹlẹ́dàá lọ́pàá láṣẹ nínú Al-Qur'ani alápọ̀lẹ́ ìgbà tí ó sì pa olúwa dojú àṣẹ ikọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kó sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin mọ̀mìnì tí wọ́n náà bọ́ nu wa bí aṣọ gbàgẹ̀rẹ̀ ó ní kí wọ́n máa wọ̀ kí wọ́n bá jáde ní kó bò wọ́n látòrí títí dé ìsàlẹ̀ torí kó lè dá wọn mà báwọn obìnrin mùsùlùmí làwọn eléyìí kó wọ́n má bàa ní wọn lára tí kí wọ́n dá wa mọ̀ pé mùsùlùmí ni wá ó ní ìtumọ̀ kan yàtọ̀ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gbé islam wa pamọ́ nítorí pé àpọ́nlé iyì àtàgbéga tó ló wa máa ń ṣe fún yàn látara islam káwọn ò lè nípìnú ẹ̀ bákan náà kò ní í fi wá lé ẹni tó fẹ́ ni wá lára lọ́wọ́ táwọn èèyàn bá ti rí tó múra báwọn ẹni tí ń rò èròkérò ẹni tí ń sọjá láburú ẹ̀dá kò ní rẹ̀ kó gbé lọ́dọ̀ rẹ̀ kò sì ní ìsìnwọ́ láburú tíyàwó rẹ bá gbọ́ yọ mọ pé Allahu akbar ẹ dákun ẹ bá mi náà dájú ìlúbàbù kan torí kí n tọ́ gbọ́ lẹ́nu rẹ ni àwọn kan kó tó lọ́ọ́ gàṣíwájú kó ọmọ wọ kó ọmọ wọ ọgbà o kó ọmọ tó sì gbà pé wọ́n yọ o. <laughs> sáwọn bí wọ́n sọ pé ẹni tí dérò rẹ bá fẹ́ dàkọ̀dà ìyá mi ọ̀wọ́ irú aṣọ yìí ní ìsìlẹ̀ tuntun pé mo lọ́ọ́ ọkọ kí n sọ̀rọ̀ àmì ó di rántó àbí ó di rántó ẹ máa ma pé gbogbo èèyàn kọ́ bá yín dá sí torí ẹ̀ ni wọ́n ti sọ pé níta bá fẹ́ sọ mú kì í bàjẹ́ àìwọ ìyàwó mi ó yẹ kó tún máa bójú ó mọ pé ojú rẹ̀ gan ni mo rí tí mo fi fi ọ tí mo sọ pé what a beauty masha allah masha allah kọ́mọ̀ sọ́sọ́ sọ́ yẹ kí gbogbo ayé ọmọ bá rí kọ́mọ̀ rí àwọn ọmọ ọ̀rí tọ́lọ̀ ah, ọmọ ọmọ sọ bẹ́ẹ̀ ẹ rí i pé òun náà yóò máa sẹ́ǹsì ẹ̀ títí tí ó fi di pé masha allah la quwwata illa billah àbí ọfẹ́ sọ̀rọ̀ rẹ di late comer pẹ́pẹ́ ńgbà tí àwọn mi bá dé tó ń bá ń lo nìkọ́ọ̀lù tí ń bojú kó wá jẹ́ pé òun gba máàkì jù ọ lọ kó ní dábẹ́ pàtẹ ah, ẹ dákun ẹ bá ń ra nìkọ́ọ̀lù wa sọmọ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní pẹ̀lẹ́ là ń pàmò pẹ̀lẹ́ gbogbo tí èèyàn bá fẹ́ ṣe láyé gánragánra èèyàn yìí fi rìn kankan sí tálẹ́bí bá mú sàbẹ̀ yìí lágbára òun náà ó lè gbà wájú ànábì kó dá ìpè kí ni ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń pè mí lẹ́ẹ̀ má pè mí tàrí ọ̀hún ni kí n má jẹ́ Abul Hakam abẹ́ẹ̀ tiẹ̀ gbọ́rọ̀ àhà ṣùgbọ́n nígbà tí ànábì èèyàn takò ànábì kó sórí síbẹ̀síbẹ̀ ànábì ọ̀fẹ́ kún sórí ibú ló fi jẹ́ pé àlàyé àlàyé àlàyé ó padà yí ọkùnrin yìí ntí ọ̀dà òfìlẹ̀ èyí tó da ọgbà mu Awọn náà àwọn olùkọ́ àwọn olùpèpè sẹ́sìn Allah ọ̀rọ̀ bá wa wí o ẹ̀yin bá yín o ẹ̀yin ara bá wọ́n padà sá fún ẹ̀yin náà ò ní tọ tó bá yẹ pé a máa pàṣẹ fọmọ fúnyàwó bí àṣẹ sọ́jà ntọ́dájú onáà ní gbogbo wọn padà kú lẹ́yìn wa ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi tó nǹkan tẹ́ fẹ́ tó ẹ̀yin náà rí i pé yóò dájú wa tún ọ̀dọ̀ rẹ̀ sí bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà náà pé táwọn sọ pé kan inú yọ ọ̀dà èwo lọ́dà ẹ fi pààrọ̀ rẹ̀ tí ọ̀gá síbẹ̀ ayé ò tòrò ẹni kọ́ má jẹ́ Abul Hakam ma ọdẹ fún mi lágùn mi èmi ọ̀fẹ́ kókọ mi ọ̀wà bẹ́rẹ́ fún èwo lànà bí fún Abu Shuraih ẹnìkan ọtí ni ọtí ni gbogbogbà ó ní mọ̀ ọ̀bá tí ì rí kò lẹ́nu o òun ò tí ì gbádùn ẹ dákun ẹ máa rọ zobo sí ìgò zobo ń bẹ bá ti rọ sígò ẹ má fi ṣúgà pa lórí o kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì so ẹ máa fún zobo kó máa mú ebi gò ní má fi gbẹ mú so inshallah toró ní ẹnu kò gbọ́dọ̀ gbófo láàárọ̀ ẹ fún zobo kọlà tí má ti mú zobo sẹ ma pé ẹnu ògbófo àbí bẹ́ẹ̀ kọ́ ni ntí sì mu kọ̀ lẹ́sẹ̀ mu kò ní pa kò ní sọ́ di ẹni tó rí rẹ̀ dàrú alhamdulillah tó bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan láyé gbogbo nǹkan láyé tẹ́ bá ti fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn ẹ fi dáadáa ẹ fi pààrọ̀ rẹ̀ ẹni tó ṣe wípé ọfẹ́ràn ọfẹ́ràn ọjà ìpè yọ máa pè tán irọ́ sì nù tán rẹ̀ ẹjọ́ lọlé kéwú kọlọ́kọ́ kéwú yọmọ asàlàyé ẹ̀sìn fáwọn yìí sẹ́wọ̀n pé dípò àlọ́ kí ló kù tí ọmọ sọ òdodo torí pé nínú ambition tiẹ̀ tá a rí pé olúwa dá ma oníkọ́ kó wọn máa sọ̀rọ̀ ẹjọ́ lọ kẹ́kọ̀ọ́ tí Allah bá fún lẹ́kọ̀ọ́ yẹn kọ́ yóò padà wà ń pọ̀ ẹ̀ tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí bá sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yóò jẹ́ pé ọ̀rọ̀ à ń darí wọn lọ sídìí ẹ̀sẹ̀ dáadáa ni yàtọ̀ sí páńpá àlọ́ àmẹ́rinjọba àmẹ́rinjọba báyìí lù wọ́n. so eléyìí túmọ̀ sí pé tẹ́ bá fi dáadáa tẹ́ bá fi pààrọ̀ àìdá lọ́wọ́ àwọn èèyàn ìlọsíwájú ọ̀bà wa ìlọsíwájú ọ̀bà wa láwùjọ wa ẹ jẹ́ káwa náà gbìyànjú gbogbo ẹgbẹ́ máa ti ń kọ àìdá fún ẹ máa fi dáadáa pààrọ̀ rẹ̀ má ṣe zìnà má kí la ṣe fún á fẹ́ yàwó fún ni o ẹni tí ẹ bá ti fẹ́ kó ṣe zìnà má ẹ fẹ́ yàwó fún ẹni tí ń jalè tá a fẹ́ kó jalè má kí la ṣe fún á bá wáṣẹ́ àbí ká dá lókòwò àmọ́ ti jíwó kaná sẹ́ńgbà tó jíwó tí ò tí ì dáwó padà lábàá wáṣẹ́ ládàá lókòwò wọ́n fẹ́ kẹ́ dájọ́ yìí náà yọ̀dà ó padà náà ni o gbogbo owó tó ti dá padà nísìnyí á wá sí kínní a bá wá sẹ́ á dá lókòwò àmẹjọkẹjọ onáníkẹ ah, ẹyin náà dá lókòwò ẹnbọ kò ní jalè má òye tó wá jí ń kọ abáfọtúnbọ máa wí àfòsífámára ìdájọ́ olè nù ìdájọ́ olè nù ètò jíjà padà torí pé ètò jíun tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó ń bá fi ń bá owó lọ kò ní lálùbáríkà wá jẹ́ kí wọ́n dán olókòwò pẹ̀lú wọn bá dán fẹ́ fi dán olókòwò pẹ̀lú àdúrà pẹ̀lú àṣẹ Allah yóò lálùbáríkà. torí ẹ gbogbo dáadáa tá a máa fi ń pààrọ̀ àìda tá a máa ń gba burú lọ́wọ́ àwọn èèyàn tá a fi dáadáa rọ́pò rẹ̀ ọdájú pa àwùjọ ọwọ́ dà tọ nínú àwọn ẹ̀kọ́ tó tún wà bẹ kájọ ẹni tí wọn máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn kámẹjẹ ni wọn máa dùn táwọn èèyàn bá ti ń jà táwọn èèyàn bá ti gbọ́ra wọn yé kọjá pé mo ti wá ń dùn pàápàá jùlọ ọ̀tá rẹ lẹnìkan náà tún bá jà nínú rẹ wá ń dùn wípé ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi kò yẹ ká rí bẹ́ẹ̀ ká wá kí ìjà tàwọn eléyìí náà má tún kún ìwọ náà tó ń bá jà ẹ wọ́n náà láti ṣàtúnṣe ẹ má jẹ́ kí tẹlómìnà tuntun kò pé wa kájà látúnṣe ká má jẹ́ onídàárúdàpọ̀ láwùjọ wa tí bá sì ń ṣàtúnṣe ẹ má gbàgbé láti jọ jẹ́ pé gbogbo àtúnṣe táyìn bá ń ṣe láàrin àwọn èèyàn yóò máa dá lórí wípé ẹ ń ṣe níbàámu pẹ̀lú al-kitab wa sunnah kì í sàṣà àti ṣe àwọn Yorùbá torí tó bá gbá sà àti ṣe àwọn Yorùbá ni eléyìí kọ́ làtúnṣe táyìn pé ká ṣe o torí nínú àṣà àti ṣe wọn ẹ tún máa ṣubú sínú ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ẹ lè wa sunnah kẹ́ fi ṣàtúnṣe kẹ́ máa ṣubú sínú ẹ̀ṣẹ̀ wáyé o gẹ́gẹ́ bí kàlẹ́ndà kájọ àtòsù tí wọ́n rí bó ti ṣe fi hàn wọ́n ní òní ní ọjọ́ kìíní nínú oṣù Ṣàbẹ́ẹ̀ oṣù kẹjọ nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam èyí tó túmọ̀ sí pé lónìí oṣù Ramadan alápọ̀nlé ó ń pọ̀ sùn kan gẹ́gẹ́ abọ́lú ẹlẹ́dàá ó sì wá lọ́kàn nínú àwọn ẹrú tí Ramadan náà wọn náà rẹ̀ àti kíyà àti gbogbo àwọn ẹ̀sìn eléyìí tí ó mú wa lè súnmọ́dọ̀ ẹlẹ́dàá pẹ́kípẹ́kí ó sì wá sí àwọn ìjọsìn náà ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa kọ́ máa ṣe pọ̀ lọ́wọ́ ẹ̀rí oṣù Sha'ban yẹ́rì ọlọ́gàá wa. النبي محمد صلى الله عليه وآله وسلم ومن wọ́n من ń إلى ṣèyàm nínú oṣù yìí lọ́pọ̀lọpọ̀ débi pé àwọn ìfẹ́ ẹ̀ máa wípé àbọ̀já ọjọ́ kan kò ṣe ṣèyàm rẹ̀ nínú oṣù ṣàbáàlì àsìkò àti ṣe ìdíje mi fún gbogbo ẹni tó bá fẹ́ láti ṣe nínú àwa mùsùlùmí torí ọ̀gá wa sallallahu alayhi wa alihi wa ó máa ń ṣe sùyàmù oṣù yìí yàtọ̀ sóṣù rọ́jàbù tó lọ ètò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kọ̀gbẹ́sìn yìí bá mẹ́ta gẹ́rẹ́gẹ́ tí èsì Allah ló fi pa wọn láti tó ṣe pé wọn kì í ṣe sùyàmù Ramadan ẹ̀ ráwọn èjì ń jẹ́ ọ̀sán ni lóṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ a máa fi tàárẹ̀ a máa fi ṣèkẹ́wọ́ ẹlòmíì a máa fi ti sí ọwọ́ rẹ̀ a máa fi ṣàwáwí alùkìyàmà ni ọ lájà oṣù kan lolúwa ṣe lọ́ranyàn lórí wa àmọ́ pa àmọ́ bá lọ lọ́lọ́gbọ̀n gángan Rajab Sha'ban Ramadan kò síbi tó lùwà ti pa á láṣẹ bẹ́ẹ̀ àdádálẹ̀ ní kọ́ máa fi gbogbo Rajab ṣoṣù yá àdàpọ̀ mọ́ Sha'ban kọ́ máa wò pé túláàsì ni títí dé Ramadan àmọ́ ní oṣù Sha'ban yìí àyè wà fún ọ láti ṣoṣù yá mọ́ àtinúwá èyí tó lùwà máa fi sàyàn lẹ́sàn-án ńlá kó lọ ẹlẹ́dàá kó fi pa wa káà téèyàn bá ti wá ṣe siyam títí tó sùn ṣàbàn bá fi dá sí méjì kò sí wàhálà máa ọ̀ ààyè ò sí fún ọ láti ṣe má ẹ ń bá fẹ́ ṣe tó sì fẹ́ ṣe kọ́pọ̀ kódà kó jẹ́ ní ìdákúrekú ó ti bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù lọ́nà tí ó fi jẹ́ pé ó mélòó ó tún mélòó ó tún mélòó tó fi di pé Ramadan dé olú wa kó fi pa wa káàtì máa ṣe dáadáa kó ṣe wá lọ́kàn nínú àwọn àti ṣíṣe dáadáa wọn tí ò ní lọ lásán kó lọ ẹlẹ́dàá wa kó ti àtayé ṣàánú wa kó ṣàánú wa nínú sàárè wa kó ṣàánú wa lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmù Olúwa ẹlẹ́dàá kó má fi iná jó wa Olúwa ẹlẹ́dàá kó má ṣe wá lọ́mọ aná Olúwa ẹlẹ́dàá kó ṣàánú àwọn òbí wa kó má ṣe wọn lọ́mọ aná Olúwa kó ṣàánú àwọn ọmọ wa kó má ṣe wọn lọ́mọ aná Olúwa kó ṣàánú àwọn aya wa kó má ṣe wọn lọ́mọ aná olúwa kó ṣàánú àwọn ọkọ wa kọ́mọ̀sí wọn lọ́ máa ná olúwa kó ṣàánú àwọn ọmọ ayá wa nínú ẹ̀sìn Islam kọ́mọ̀sí ẹnìkan lọ́ máa ná subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. fún àgbà tí ó fi ìbẹ̀rẹ̀ ìjókòó ìgbìmọ̀ ṣe ní kí ọba sọ́nà ọ̀tà ńlá ní ọ̀pọ̀lọpọ̀ ìjókòó máa ń bọ̀ nígbà sí iṣẹ́ ní onígbàgbọ́ wa kó wá aṣọ àti ìpínlẹ̀ ìgbìmọ̀ ní ayọ̀ àti àlàáfíà. àlẹ́ náà tó dúpẹ́ fún àwọn ọmọ wa kí ọba sọ́nà ọ̀tà ńlá máa ṣe kí àwọn ọ̀pẹ́ lórí déètì tí ó wà nílẹ̀ tí ó bá di oṣù tí ó ń bọ̀ pẹ̀lú mọ̀dáàbà ẹ jẹ́ kí àtúpàdé láàyè yìí ní ọ̀dẹ̀ tẹ́wọ̀n. ní ọ̀dẹ̀ tẹ́wọ̀n oṣù kẹta ní ọ̀dọ́ fún ọ̀tà ẹ jẹ́ kí ẹ̀tọ́ ìgbà náà lọ. bákan náà ara gẹ́gẹ́ bí kéde tí akéde fún ara ní oṣù tí ó kọjá nípa ìdánilẹ́kọ̀ọ́ Ìlọrin lọ́sẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ and uh, ọ̀sẹ̀ tó tẹ̀lé ayọ̀mọ́ láti lè máa yẹn precisely. ní rédíò adájúmọ́kò ninety three dot one ní gbogbo ọjọ́ ojúmọ́ àní àárọ̀ ní ìkànnì aago mọ́kànlá àbọ̀ sí ilé aago méjìlá ìṣáàlá ẹ kí ẹ máa pàdé wọn lórí rédíò níbẹ̀ kí ọlọ́run kì í ṣe lérò fún wa fún àwọn àtẹ̀síwájú wa nígbàgbẹ̀ sí wa. bákan náà la adúgbò fún gbogbo àwọn tí wọ́n fi tọ́wọ́ tọ́wọ́ lẹ̀ fún ìjókòó yìí ọlọ́run sì wọ́n mọ̀ dáadáa abánidúgbò fún nígbàgbọ́ wa tí ó sì náà wọ́n wá fi àlùbáríkà sí ọlá àti tóbi ẹ̀. bákan náà àwọn tí àwọn dókítà wa wà fún títà pápá jùlọ àwọn tí àbáyé ka èdè wọ́n tún bára ṣe ìgbìyànjú tó pọ̀ kí ọlọ́run kan ṣàtìkí àrí ọpẹ́ wọ́n bára ti sí èdè abínibí wa àlàyé ṣíṣe sọ láti àlọ́bà àwọn ọ̀sọ̀rọ̀ àlẹ́sálá àti àwọn ìdájọ́ tó wọ̀ mọ́ àwọn oṣẹ́ àti gbogbo àwọn oní àgbéga àtàwọn tí àwọn ọlọ́kùnrin ìjọ̀kan eléyìí tí wọ́n wà ní títà lọ́dọ̀ àwọn ọkùnrin bí níbi mọ́tò ráyé ní àwọn tí ẹ̀rẹ́ náà níbẹ̀ lóríṣiríṣi. bákan náà àwa tí a gbé mọ́tò sínú ọgbà sínú omi dáwà yìí a ti sọ fún aláìmọ̀ ìgbà agbọ̀rọ̀ tó ti àlá ẹ wá jẹ́ kí a gbé mọ́tò sínú ìgbà yìí mọ́ tó bá yẹ lẹ́yìn ẹ̀yọ̀kan àbí méjì àbí ìtumọ̀ fi kó àwọn nǹkan tí a fi ń ṣe prógrámù tuntun tó bá yẹ lẹ́yìn àwọn mi àbẹ́ mọ́tò kankan nínú ọ̀gá ní ẹgbẹ́ òjì àbẹ́ ni kí wọ́n pàṣẹ ẹgbẹ́ títì tó ti dé nínú ilé kó nígbà yàtọ̀ àbí ìfún wa bẹ́ẹ̀ a ní gbogbo ìjọba ti páàkì àwọn ọkùnrin náà bẹ̀rẹ̀ lera wọ́n lè àṣẹ pẹ̀lú wa ẹjọ́ tó ti lọ lọ́wọ́ ẹ jẹ́ kí àwọn adúmọ̀tò wà sílẹ̀ àbẹ́ ká máa ìṣòro àwọn tó ń kọjá lójú títì àwọn àgbẹ̀ kọ́kọ́ náà gba ọ̀nà yẹn ṣètì yẹn nínú ìgbà míì ìpínlẹ̀ kan náà kọ́ máa jọba wọ́n fẹ́ gba màdínà dúró sí cls ní ọmọ ìkọ́kọ́ sọ̀rọ̀ ìṣàkànnà nídéédéé aago mẹ́wàá àbọ̀ ìṣáàlà ní Ìlọrin ní ọjọ́ sunday tí kò lágbára àgbà kọ́kọ́ ọmọ pọ́pọ́ sọ̀rọ̀ ìṣáàlà ní àdọ́ta ìṣáàlà ní àpàdé wọn níbẹ̀. bákan náà tó bá di sunday tó tún tẹ̀lé kí àpàdé wọn ní ayọ̀bọ̀ orísun báre central mosque àbà ní ayọ̀bọ̀ orísun báre central mosque sílẹ̀ àkàbí street so ìjẹ́ ìjọba ìjọba ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni ti ayọ̀ fún ìjọ ti ìlọrin ní ìjọ́lẹ̀jọ ìṣàlàdà ní kọ́ńtọ́mù àtòsùn ayọ̀ fún ní ìjọ́lẹ̀dógún oníṣun báyìí sọ́kà house. Náà ìbéèrè alákòókò. Ẹ àlàyé nípa ètò àwọn ọkọ ẹ̀rọ tó ti lọ fún sí ìwọ̀n bó ṣàlẹ̀ sí ìbùsùn ọ̀rọ̀ kí ó bẹ̀rẹ̀ kí wọ́n fọ́rọ̀. Ẹ jẹ́ kí a túbọ̀ sí owó tí a ti nílò ti ninety thousand eighty-nine thousand ní agbẹ́rẹ́ǹtì ẹjọ́ kí àbúrò kí àwọn ìṣòro fún àwọn ẹgbẹ́ àti àwọn tí wọ́n ní ọkọ̀ ní kí wọ́n bá sọ fún àwọn ọ̀tọ̀ ọ̀tọ̀ sọ̀rọ̀ tó ẹjọ́ kí afẹ́fẹ́ aláfẹ́ àkáàbò dáì one zero seven two five four seven four one one sáré gbà ẹjọ́ kí a fi wọ́n sí one zero seven two five four seven four one one lọ́nà kí n ṣe rọ̀. àwọn mẹ́rìndínlá ni wọ́n ní five thousand naira ní iye thirty two ṣọ́ọ̀nà ìdílé alákòókò wọ́n ní bàbá tó ṣe tó máa ń gara sọ́lá fìlíkà ní gbogbo jùmọ̀ wọ́n ní wọ́n aṣáláìsì tí àǹfààní wà fún àwọn ọmọ ẹ̀ láti máa bá ka ìfowópamọ́ lẹ́yìn tí bàbá ti jáde láyé. wọ́n ní bàbá tó kú fi ilé ẹyọ kan sílẹ̀ pẹ̀lú ìyàwó méjì. ẹnu àwọn ìyàwó méjì wá kò lẹ́yìn òkú ọkọ wọn wípé káwọn máa ti pín ogún owó tí àwọn bá rí nínú ilé yẹn lọ́dọọdún káwọn máa pín ìṣẹ̀lẹ̀ àṣẹ kí àwọn máa pín wọ́n ní ilé ìṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀. bákan náà wọ́n ní ọ̀nà wọn láti gba àwọn aburú ilé yìí tí ó ń lọ lórí social media ọ̀nà wọn láti gba dẹ́kun ẹ̀ lórí ìsọ̀tọ̀ pápá lórí ilé tí àwọn kan ń sọ lórí social media ilé yìí tí ó lọ lọ́wọ́ nípa wípé kò sí nǹkan tó ń jẹ́ àrọ́ nínú Islam bákan náà wọ́n ní nǹkan ìṣọ́ wọn ní àti zax làpínpà èyí tí a mọ̀ sí àwọn orúkọ àbá kí a wá yí padà sí orúkọ ọba wọn ní ṣé èyí tó bá ṣẹlẹ̀ àwọn. ìbéèrè lẹ́yìn tí wọ́n lẹ́nu ìgbà wọ́n ní ẹni tí ó bá pẹ̀lú oyún nínú kí ọlá kí ìjọ kó ṣọwọ́ níbẹ̀. wọ́n ní báwo ni a ṣe máa ṣe pé tí wọ́n máa la inú ẹ̀gbẹ́ ọmọ jáde ní àbí wọ́n máa sí pẹ̀lú ìyẹ́. Bákan náà, wọ́n ní àwọn jẹ́bi tí àwọn máa ń kóra àwọn jọ táwọn jẹ́bi jẹ́bi pé àwọn máa ń pè ní club wọ́n ní àdúrà ìgbẹ̀yìn ọdún pé dípò tako ṣẹ̀rí àdínkù ẹ̀sìn oríṣiríṣi làwọn mùsùlùmí wà ń bẹ tí òjò mùsùlùmí wà ń bẹ àwọn ọmọ wa ń ṣe àdúrà ìparí ọdún léè tí àwọn òpépè ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ń ṣe léè tí kò tako ṣẹ̀rí àdúrà ìparí ọdún lọ́tọ̀ àwọn. bákan náà wọ́n ní ẹjọ́ sáà ṣé àwọn ṣé àwọn èèyàn ló jẹ́ fáwọn àwọn ò ní ju five hundred sí one million five hundred thousand sí one million ṣé àwọn lè gbé ìṣòro silver lé owó àwọn lẹ́yìn tó fẹ́ kí n yọ zakat nígbà tó yẹ kó ìtì wọ ìṣòro gold wọ́n ní káwọn lè ṣe eléyìí torí pé àwọn òbẹ̀rẹ̀ mọ́ta lẹ́yìn yọ zakat. níbi ìbéèrè pé wọ́n nígbà tí àwọn tí ń bọ́ àgbọ̀wé ọ̀sìn àwọn kan aláwọ̀ àti àwọn ìlà ara wọ́n nígbà tá a ti wá gbé àjọ lẹ́sìn tì wọ́n nígbà ìròyìn kí àwọn òṣìṣẹ́ gbogbo bá ń ṣe kọ́ òṣì tí wúlò parọ́. wọ́n ní ẹjọ́ kí ó bára gba àwọn ọmọ rẹ ní ìmọ̀ràn tí àwọn tí wọ́n gba àjọ wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń jàǹbá àwọn náà nígbà wọn lè rí pé àwọn ẹlẹ́sìn wọn ń kí wọ́n jọ kí ẹjọ́ kí ó bára gba wọn ní yanjú wọ́n ní ṣe kọ́ ọlọ́dọ̀ ṣẹ̀ríà ní ọ̀nà ìdí nǹkan amọ́ṣáláṣí náà láì bàyọ̀dá. nǹkan amọ́ṣáláṣí wà. ẹ ẹ bí ọ̀nà ìdí nǹkan amọ́ṣáláṣí lò bóyá láì bàyọ̀dá. kí ẹ máa jìbò kí ẹ máa lo ọkọ mọ́ṣáláṣí láì gbà ìgbà. wọ́n ní wọ́n ní kí ẹ jọ kí ẹ bá wọn kí àwọn ọkọ wa nígbà ìgbìyànjú tí ẹ gbà wọ́n ní ọ̀sẹ̀ ní oṣù tó lọ wọ́n ti yàtọ̀ gbogbo náà kí ọ̀gá wọn. so bákan náà wọ́n ní ǹjẹ́ àwọn lè máa lọ́kọ́ sí ìrọ̀gbọ̀n àwọn káwọn máa wáyẹ̀ díẹ̀ díẹ̀ àbí káwọn máa jọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀. bákan náà wọ́n ní ẹjọ́ bá wa gba àwọn obìnrin àwọn homes ẹ bá gbà wọ́n ní nímọ̀ràn lórí ọ̀rọ̀ social media marketing tó wọ́n ní ẹjọ́ bá wa gba wọ́n mú nímọ̀ràn lórí ẹ̀ lórí ìkan tí wọ́n ṣe àwọn onílé ìpò ẹ̀rú bí táwọn ọmọ ti rí kí ẹ bá bá kí àwọn ọkọ wa ẹni wọ́n ti sọ pé ọkọ òun kò jẹ́ kí òun máa yan lọ́fíà lóhùn kò jẹ́ kó máa ṣàdúrà lóhùn ó ṣe ìgbàláyè sí fún obìnrin láti máa ṣe àdúrà ní òòrùn ilé náà ní ibi tí ọ̀rọ̀ mi sọ́dọ̀ mi ṣọwọ́. alhamdulilayi wọ́n ní bàbá àwọn kó tó di kó wọ́n kú wọ́n máa ń ka Suratul Kahf gbogbo ọjọ́ ọjọ́ máa bàbá tí wọ́n kú sáà lè máa bá bàbá kà lọ rárá o bàtí bàbá ti kú ti parí yẹn torí ọjọ́ téèyàn ó kú náà lèèyàn ṣe ń ṣe dáadáa kalẹ̀ gbogbo dáadáa tí bàbá yẹn ti ṣe kalẹ̀ tó bá ṣe nítorí ti Allah níbàámu pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wa sallam bàbá ti ń jèrè nǹkan tó gbélé ayé sí báyìí nǹkan tẹ́yìn ọmọ ṣe fún bàbá yín èsì kẹ́ máa bá ké sọ́rọ́ tó ká ẹ máa tọrọ àforíjì fún ọ ẹ máa ṣàdúrà fún ọ ẹ máa ṣe sàárà fún ọ bẹ́ẹ̀ máa ti ṣe gbogbo eléyìí ẹ ń sokun ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí tó ṣe pé bàbá yín ló dé kẹta mọ́ wọn ẹ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá yín àsọtẹ́lẹ̀ bàbá yín ẹ̀ múṣẹ lẹ́yìn ikú bàbá yín àwọn kan tó jọràn lórí tí ń kẹ́ máa múṣẹ èsì kíkẹ́ máa bá ka Suratul Kahf àbí súra mínú Al-Qur'ani kékeré ládàrí ọmọ lọ bá wọn. ọlẹ́ni tó kú ó fi àti ìyàwó méjì ẹnu ìyàwó méjèèjì wá kó pé kí wọ́n káwọn pín ogún káwọn fi lé háyà owó rẹ̀ tí máa ti ń yọjú kó ọmọ báwọn pín bófin ṣẹ̀rí àti ṣèwé àwọn ti pín náà lópin ìgbà tó bá ṣe pé ilé yìí wọ́n ti bá wọn gbé gègé lé igbe nǹkan báyìí báyìí báyìí báyìí ní ọjà ti lágbájá nulẹ̀ eléyìí ní ọjà ti tàmẹ̀dò wọ́n wá fi lé háyà lórí bí wọ́n ti ṣe bá wọn pín lábẹ́ òfin ṣẹ̀ríà ni wọ́n ṣe ń pín owó rẹ̀ fún wa nǹkan tí ṣẹ̀ríà ní kẹ̀sì náà ẹ sì mọ̀ pé yàrá kan àbọ̀ lọ́kàn lágbájá yàrá mẹ́ta lọ́kàn tàmẹ́dò ẹ wàá máa pín owó lé lórí pàṣẹ́ntéèjì bí ṣẹ̀ríà ṣe sọ pé kówó yẹn jẹ́ pínpín iyekíye tẹ bá fi lé háyà ẹ gbé lórí breakdown tọ́jú bá yín ṣe o ilé lè jẹ́ pé two million ló business two million lámàpín fún yín gẹ́gẹ́ bí breakdown ilé lè padà di pé bí twenty million twenty million lámàpín fún yín gẹ́gẹ́ bí breakdown ẹni tó bá mọ̀gbọ́n pín dáadáa àwọn ni ó ṣe key breakdown yẹn fún yín key breakdown yẹn lámàlú ó lè já sí àpèjúwe bí ká sọ pé twenty six all over one twenty times iyekíye tó wọlé jẹ gbàgbà jẹ ní tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ yìí sì jẹ fifty two all over one twenty times iyekíye tó wọlé jẹ gbàgbà jẹ fún àwọn tó bá mọ ogún pín dáadáa báwọn àwọn ni ó fún yín ní key breakdown iyekíye tẹ́ ń gbà lówó lé kọ̀ bá yí padà kọ̀ bá dínkù eléyìí lẹ́fi máa mọ iye tí ọba jẹ ti kálukú eléyìí jẹba níjọ́ tẹ bá talé gẹ́gẹ́ bó ṣe rí nà iná ní kálukú ọgbà tiẹ̀ times iyekíye tí ẹ bá talé àmọ́ àní tí pin ẹ̀ ń tara yín ni o ká máa pín wọlé ẹ̀ ń tara yín ni o ẹ gbọ́dọ̀ tọkọ máa tí ọ̀jẹ̀ ti kálukú based on that lẹ́ẹ̀mọ́ á pín owó létẹ̀ bá gbà ilé tá a wá tí ìfẹ́ pín tá a fẹ́ máa gbowó lé rẹ̀ ẹnìkan ni yóò gbọ́dọ̀ lò nǹkan kan bẹ̀ wọ́n ìyàwó kan gbọ́dọ̀ máa lo yàrá kan o káwọn ọmọ kan máa lo yàrá kan o gbogbo ẹ lọ́jọ́ pàfi háyà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ gbogbo yín ọmọ gbélé ẹ kàn máa ń tọ́ba ti jẹ́ ti kálukú àbí gbogbo yín kó jáde ńlé owó tí gbogbo ilé tí máa ń bí ni gbogbo yín ọmọ pín ẹ̀jẹ̀ bá wọ́n ní ká pàkíyèsí nǹkan tí ń tí ń tí ń tí ń lọ nílé ayé ní ìsìn nípa báwọn kan sọ pé kò sí nǹkan kan tó jẹ́ haram nínú Islam ara rú àwọn aburú tó gba gbogbo àwùjọ àwọn Yorùbá kan náà ara àwọn nǹkan tí ìdánilẹ́kọ̀ọ́ wa nílọrin tó mẹ́nu bá mi kí wàá sọ pé àti pé ìsọkúsọ yẹn tiẹ̀ ti pọ̀ jù kò sórí scale tẹ̀fẹ́ gbé sí ju ìsọkúsọ àtàìmọ̀kan àtòdó lọ àwọn nǹkan mẹ́ta lọ́ba dé ìsọkúsọ àìmọ̀kan àtòdó nítorí pé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ní tọ́jú òfin látọ̀dọ̀ Allah Olúwa ṣe àwọn kankan ní halal ó ṣe àwọn kankan ní haram tẹ́ẹ̀ bá sọ pé gbogbo nǹkan ní haram ẹ̀fẹ̀ báyìí jẹ́ mi tẹ́ẹ̀ bá sọ pé gbogbo nǹkan ní halal ẹ̀fẹ̀ báyìí jẹ́ mi ntọ́lúwa sì pè ní halal àyè ò sí fún yín láti pè ní haram ntọ́ pè ní haram àyè ò sí fún yín láti pè ní halal ẹ wá kíyèsí o ìsọkúsọ odo àtàìmọ̀kan lọ́ba dé ọ̀dọ̀ ta ló ti wá tà àwọn táwọn náà bá mọ̀ nípa ẹ̀sìn ni ẹ̀yin náà dààmú pẹ̀lú ẹ̀sìn ẹ̀ mọ̀ kankan pa ẹ̀sìn gbogbo ìsọkúsọ sì lè tà lọ́dọ̀ tí ńgbà tó ń ṣàlàyé ẹ̀sìn tí wọ́n tẹ́tí gbọ́ gbàtà ń ṣàlàyé ìmànà sọ tẹ́tí gbọ́ ẹni tó o bá ti tẹ́tí gbọ́ ìmànà yọ tẹ́tí gbọ́ ìṣìnà ẹni tó bá ń ṣàlàyé ẹ̀sìn òdodo tí o bá tà lọ́dọ̀ rẹ̀ ìbàjẹ́ ó tà lọ́dọ̀ rẹ̀ torí di eléyìí àwọn tó ti gbogbo orú eléyìí dá láàmú làwọn akọkọ ẹ̀sìn fún tẹ́lẹ̀ náà àwọn tí ń sọ̀sọ̀kúsọ tí ń wúwìkúwì yẹn náà àwọn ọdún wọn tí wọn ọjọ́ kẹsìn fún kankan làwọn náà tún fẹ́ dọdẹ so àwọn máa pàkíyèsí ìwọ́tọ́ kẹsìn fún tí ìsọkúsọ ń tà nínú agbárí rẹ bí gbàdánsẹ̀ dàkàrà sínú agbádá ẹ̀sìn òdodo ní kó máa gbọ́ tó o bá ti ń gbẹ́sìn òdodo ìsọkúsọ ò ní ráyè ìjókòó lọ́dọ̀ tiẹ̀ tó o bá ti gbọ́ tán dẹnu lé wá ìsọkúsọ Allahu Akbar o ti ní immune tó ní agbára. àmọ́ tó o bá ti dààmú pẹ̀lú ẹ̀sìn gbogbo ẹni ọ̀tà lọ́dọ̀ rẹ wọn ti pọ́n jájá gbogbo ẹni ọ̀tà lọ́dọ̀ rẹ ó tún fẹ́ lẹ́dẹ̀ fún gbà gbogbo ẹni ọ̀tà lọ́dọ̀ rẹ ńgbà bá yá ọmọ wo bàbá rẹ ṣe zìnà torí kò sí haram sá ńgbà bá tún yá ó dẹni tó ṣe pé gbogbo obi tó wà lé àwọn ará lé yín gbogbo wọn dáràn torí kò sí ẹ wọ́n bẹ̀rẹ̀ látòrí pé àdéhìí anabios òsì tọ́jámà àdéhìí ọ̀jámà kankan kí ni àfẹ́ fàdéhìí Bukhari kí ni ẹ wo bí ti ń gbé wọn lọ báyìí nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ aburú ẹni tó bá ní làákàyè yóò ti máa mọ̀ pé ibi tí aburú yọ padà gbé wọn dé ẹ̀sìn Islam gan wọ́n ò wú tegbòtegbò tẹ́lẹ̀ náà kọ̀ ráyè jókòó lọ́dọ̀ àti wàá wù dànù ṣé ó ṣòro kò ní sọ̀rọ̀ lọ́dọ̀ wọn ajẹ́bù ti ṣe jẹ́ wọ́n sọ àwọn àwọn lè sọ ọmọ ní latifa aziza hafiza rahima sáwọn lè sọ ọmọ bẹ́ẹ̀ kó sí tó burú mẹ́ èdè lárúbá lásán kìí sorúkọ Allah lẹ́ẹ̀fi táàsì tọ́ba ti rò bẹ́ẹ̀ kò ti ṣàṣìṣe ńlá èdè lárúbá lásán nítorí kí lè èdè lárúbá wọ́n lè sọ latif wọ́n lè sọ latifa lédè lárúbáwá wọ́n lè sọ aziz wọ́n lè sọ aziza awo awo sọ nítumọ̀ àbí ò nítumọ̀ tó bá ti nítumọ̀ kò sí kò sí sọ burú bẹ́ẹ̀ àmì tí o lè gba táà ẹ gbọ́dọ̀ fi táà sí o ẹgbẹ́ rizikọ́tù kí ni jẹ́ bẹ̀rẹ̀ kí ni jẹ́ rizikọ́tù wọ́n ní rizika yorùbá a yorùbá máa ba nǹkan jẹ́ wọ́n ní rizika bàbá risi risi báwo rizqọ kò sí ti jẹ́ rizqọ lédè Lárúbáwá wọ́n fi tá a ṣe rizqọ aha tí a bá fẹ́ sọmọ báyẹn sọ pé marzuqa marzuqa ẹni tó lù wá rọ̀ lọ́rọ̀ tó gbogbo tí a bá ti fẹ́ sọmọ ẹ má béèrè lọ́dọ̀ àjọba mọ̀ wọ́n sọ fún mi wọ́n lóbìnrin tó kú tòǹtòyún nínú pọ̀ làwọn ti ṣe sùn ẹ̀sìn tòǹtòyìn ní agbọ́dọ̀ yọ oyún nù rẹ̀ tó bá ti dá lójú pọ́ máa ti kú sínú ẹ̀ torí pé tí ọba ti dájú pọ́ máa ti kú sínú rẹ̀ tẹ́ ẹ bá lẹ́yìn ọmọ ẹ fẹ́ fi ṣẹ̀sìn ìsìláàmù sì sọ pé òkú mùsùlùmí ẹ gbọ́dọ̀ fi ṣẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ fi mùsùlùmí ṣẹ̀sìn láàyè ẹ gbọ́dọ̀ bẹ́ ikùn rẹ̀ pẹ́fẹ́ yọ ọmọ ní Yorùbá lẹ́wọ̀ àwọn yọ̀ ọ́ torí nínú àkídà yorùbá tí wọ́n bá sin aboyún tòǹtòyún yóò di àkófà torí kákídà mọ́ṣíríkù yan ní lọ́pọ̀lọpọ̀ ń gbé ká wọ́n kàn gba islam lójú ayé ni obìnrin tó kú tòǹtòyún tòǹtòyún ni wọ́n lọ sí tọ́ba ti dájú pọ́ ọmọ ti kú sínú ẹ̀rí pé tóbìnrin bá kú tọ́mọ bá kú sí nínú oyún yẹn ò ní rúra padà rárá tọ́mọ ọ̀bá ti kú yóò máa rúra padà àwọn ẹni tí máa ń gbàgbé táwọn bá níbi ṣe ń rúra padà yìí ó ṣeéṣe kọ́là ó ṣeéṣe pé yè táwọn bá yọ ìgbà náà la gbà pé kí wọ́n bẹ́kùn rẹ̀ wọ́n wàá yọ ọmọ àwọn tó bá yè alhamdulillah tí ó bá yè torí experience tiwọn làwọn fi wò pé bí ṣe ń rúra yìí ó dàbí ìgbà tó ní agbára gan inshallah yóò yè tí ó yè kò sí wàhálà eléyìí yọ wọ́n láwọn dá ẹgbẹ́ kan lẹ̀ ní kílọ̀bù àwọn àwọn tó ń ṣẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà mẹ́ àwọn máa ń ṣàdúrà parí ọdún àwọn òfin tẹ̀sìn sí o ṣé àdúrà táwọn ń ṣe ń dá àbí ọ̀dà ìbéèrè tẹ̀sìn o àìṣedéédé ti bá mi kàn ìparí ọdún ta ni torí ẹlẹ́ẹ̀fi tẹ̀sìn ṣe sá parí ọdún ta ni December àbí Dhul-Hijjah ewu lẹ́ẹ̀ máa ṣe tọ́ ẹ̀sìn lẹ́ẹ̀ fi tẹ̀sí ṣe ẹ̀rí pé wọ́n fi tẹ̀sí ṣe àbí wọ́n fi ṣe àdópẹ́ kirioism lẹ́ǹsẹ̀ tẹ̀ǹtara yín jẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹ̀ bá pé parí oṣù kàlẹ́ndà Islam lẹ́fẹ̀ẹ́ ṣàdúrà bàbá àjẹ́ ti Gregorian bàbá àjẹ́ ti àwọn abọ́gibọ̀ pẹ̀ ọ̀rá ìjẹ́ta àwọn abọ ọ̀pẹ bómi ohunkóhun wọn lè jẹ́ dídà ní lábẹ́ òfin ṣẹ̀ríà torí ẹ̀ lásìkò tí ra wa kan bẹ́ẹ̀ minhatu rabbil bariyya fi hukmi du'a bi shaklin daw bi sifatin dawriyya kí ni ìdájọ́ ká máa ṣàdúrà ọ̀sẹ̀ sọ́sẹ̀ oṣù sóṣù ọdún sọ́dún pọ́tọ́ àdádálẹ̀ lásán àdúrà bẹ̀rẹ̀ oṣù àdúrà parí oṣù àdúrà bẹ̀rẹ̀ ọdún àdúrà parí ọdún gbéjà àdádálẹ̀ kò sọ àgbé sára ẹ̀sìn ẹ̀sìn Islam. ó lówó àwọn tí pé ní sọ ọmọ sì wà wọn láti yọ zakat ọlọ́ọ̀bẹ ọkọ̀ jáde ó ṣe sùúrù títí tó fi lówó torí pé ní tó ní ọlọ́ọ̀bẹ ọpẹ kò sí. máa ṣe dáadáa dáadáa pọ̀ dáadáa téèyàn lè ṣe pọ̀ yàtọ̀ sí zakat. wọ́n ní ìgbà táwọn ò tí gbàgbọ́ yìí àwọn àwọn bá wọn fi sára tàtó pé Allahu Latif àwọn tí wọn gbàgbọ́ yìí pé kọ̀dánis ẹ má gbàgbé o fínfín tí ò ṣe parẹ́ ni wọ́n bá wọn sùn bóòlù àwọn ti ṣe báyìí àkọ́kọ́ ẹgbẹ́ràn lọ́ràn ńlá nítorí pé Allahu Latif orúkọ Allah àti ìròyìn rẹ̀ wọ́n wá hàn sí yín lára kó lè máa ṣe tẹ́bà yàgbẹ́ tẹ́ ẹ̀ máa ń parẹ́ ní àdúrà o sẹ́rí pé bàbá yẹn ti dáràn mẹ́ aha wọ́n parẹ́ dáadáa ẹni òyìnbó tó ṣe lẹ́ẹ̀dì òun náà ló ṣe rẹ́zà ẹ wọ́n ti ṣe nǹkan fi ń parẹ́ ní ìsọ̀rọ̀ gbogbo olùdọ́gba lọ títí tó fi rí tí wọ́n bọ̀ parẹ́ wọ́n lọ wá wàhálà wọ́n lọ wá wàhálà wọ́n bọ̀ parẹ́ tí kálukú sí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. àwọn màmá màmá náà tí wọ́n bá wọn ya láǹgbá sápá abẹ́rẹ́ wọ́n lè bá wọn ya minus minus minus minus ẹ̀ parẹ́ torípa nàbí sọlá sọlọ́kọ́ láàánú lọ́hùn wá ṣímá wọ́n mọ́sẹ̀ ò ṣímá abáni fínra àtẹni tó ní kọ́ bọ̀ ń fínra ọlọ́hùn láàánú wọn. àwọn obìnrin máa ń ṣe pọ̀jù sẹ́rí ọkùnrin lọ́kọ Allahu Latif lọ́kọ sára tiẹ̀ kọ́tọ́ iṣẹ́ sí àwọn ọmọ ta ni nílùú òyìnbó gbogbo tàtú yẹn àwọn ọmọ ta ló máa ń ṣe ẹ̀rí tí ó ṣe sọ́run báyìí yóò tún ṣe sápá wọ́n ti ẹ̀tún ti bá àdánwò wọbẹ̀ wọ́n tún ṣe sídì gbogbo aburú òfò tọba ti fẹ́ ìyàwó kan tó rí tàtú lára rẹ̀ tètè fúra o kọ́mọ́sí fún àwọn ìyá àta lọ fẹ́ o irú àwọn ilé àwọn afọ́gòfọ́gò ni ẹ o sọ lè kó máa ṣe fún ẹ lóru tó fọ́kò wọ́n tẹ́ à gbogbo ẹgbẹ́ rẹ̀ fọ́ ojú ẹ̀ fọ́ nígbà tó rẹ̀ fẹ́ tó rẹ̀ rí tàtù pé rẹ̀ máa pẹ́tẹ́ ti ṣe é. nítorí di eléyìí kí àwọn àdàkù kọ́ gbà wá kọ́ là wá méjì afẹ́fẹ́ kú fẹ́ ya ọ́ tọ́ torí di eléyìí ọlọ́parẹ́ náà ni bó ṣe kọ́dà ni wọ́n bá fi rẹ́ gbogbo ara rẹ̀ tí gbogbo ó pò mẹ́ kọ́dà wọn bá ọbẹ̀ mẹ́ ọ̀sà ju dáńtà tù lọ ọjọ́ bó ti ṣe jẹ́ ọ̀dà ti jẹ́ wọn náà lọ dáràn wọ́n lọ wá wàhálà ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n láwọn alájọ tó ń gbàjọ wọ́n máa yọ sáwọn ní yíyọ ẹlẹ́sìn àwọn máa ti torí páwọn rí wọn nílé ẹlẹ́sìn wọ́n máa ń dáwó sọ́dọ̀ wọn lérò páwọn kò lóṣooṣù àwọn wàá lo àǹfààní páwọn yọ̀ọ̀yọ̀ ẹlẹ́sìn táwọn èèyàn fi gbà wọ́n gbọ́ kówó fáwọn wọ́n wàá lò láti fi jàǹbá wọn ẹ dákun ẹ bá wa pàrọwà fún wọn àmọ́ bóyá àwọn alájọ wà lè torí pé ẹni ká bá pàrọwà fún wọn táwọn là ń bá sọ̀rọ̀ wọ́n lè má wà tó amẹ́ńtọ́ bá mọ̀ ọkọ sọ fún wa ẹnikẹ́ni tó bá ṣe jàǹbá àmì kanu nínú àmì jíjẹ́ mọ̀nàfẹ́ ẹ sì mà wípé gbogbo ẹni tí ò bá ti lámàánà kò ní ní ìmánì àti àmánà àti ìmánì wọn jọ máa ń rìn tọkàn ọba ti sí èkejì náà ní sí la ìmánà liman la àmánà tẹlẹ ẹni tí ò bá ti ní àmánà kò lè ní ìmánì ẹni tí ò bá ti ní ìmánì kò lè lámàánà ẹja bẹ̀rù Allah àmì múnáfìkì ẹni pé èèyàn lámàánà ẹni tó kówó fún ọmọ jàǹbá rẹ̀ májàmbá rẹ̀ tó ti pẹ́yìn náà àmọ́ tọ́fà tẹ̀ ń fi dájọ́ torí pàjọ́ tẹ̀ ń dà náà lábẹ́ àtẹ òfin ṣẹ̀ríyà kọ̀tọ́ àti olójoojúmọ́ kọ̀tọ́ torí pé owó tí wọ́n ń gbà lọ́wọ́ yẹn rìbá ni ṣẹ̀ríyà pè tó bá tẹ́ ń bá mi gbowó lọ́ ń bá mi kó pamọ́ ni owó mi gangan lọ́yẹ kó dá padà àmọ́ kì í ṣe èso owó mi gangan ni ó dá padà iye rẹ̀ ni ó dá padà ó tún á múnú ẹ̀ fúkin ọ̀yáwó tún múnú ẹ̀. torí ẹ̀ àjọ tó lè tọ́ oní kí ẹ̀yin ọgbọ̀n ẹ̀yin ọgọ́rùn ẹ̀yin mẹ́wàá ẹ péjọ ẹlẹ́màá dá ten ten thousand lápèjúwe tó bá ti pé ẹnìkọ́kọ́ tó bá tún dá ní ẹnìkọ́kọ́ tọ́ba tó dá mi ẹnì kó kó àmọ́ báwo láti ṣe mẹni tí ó kó àrùn ìwé ìwé tá a bá pa rógbórógbó èyí tí kálukú bá mú ni wọ́n mú number one you are number one ẹnìkan mú number ten you are number ten and it is unchangeable àfi tó bá lọ bẹni tó mú nọ́mbà mi tí ó wá yọ̀ǹda fún ọ a sì ní sanwó òkò kò sì sanwó fáyìn tó eléyìí ọdí ètò dáa mọ gbogbo orú àjọ ìyá alájọ bàbá alájọ eléyìí ọ̀dà àfi tó bá pẹ́ tíjọ́ máa ń lè kówó lé tí ó fi jẹ́ kówó yín gangan mọ́ dá padà fún yín lẹ́yìn náà ìnísẹ́mi ìdílé ìlọ níta ẹ bá fẹ́ máa fún mi ẹ máa fún mi kìí ṣe pé èyí tó bá kọ́ dá ní èyí tó bá kọ́ dá èmi mọ ní nǹkan tán lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ wọ́n ní sàlẹ̀ máa yọ nǹkan mọ́sálásí lò láì gbàyọ̀ǹda kọ́tọ́ kọ́tọ́ bí kẹ́kọ́ àgbè mọ́sálásí lọ ẹ̀ lásà lọ tọ́ílẹ́tì tí mọ́sálásí lélẹ́yìí ẹ gbọ́dọ̀ gbé kó mọ́sálásí ẹni mọ́sálásí ẹ jí kó ẹ lọ sùn lórí ẹ kọ́tọ́ ẹnìkan gbé aago mọ́sálásí lọ lé pé kí n fi máa máa bó ó lè ní ẹ̀ ọ́ akramakumullah ẹnìkan wá tápù wáyà mọ́síláṣí pé lillah wa eh, anna al-masajida lillah Allah náà máa sanwó náà lé wa ó lè tí <laughs> wọ́n wọ́pù ẹ̀gbá bẹ́ sílẹ̀ tó ẹ́ pé tí ọ̀bá jẹ́ ọmọ tí ń ṣiṣẹ́ nẹ́pà tó wá wọ́pù ẹ̀ ẹnìkan ò lè mọ̀ kí wọ́n jí lẹ́tà kọ́tọ́ náà ni ẹ̀yin tẹ̀ máa lọ chájì nínú mọ́ṣáláṣí pẹ̀lú ẹ̀tọ́ o ẹlẹ́yìn bá kálukú wẹ̀ o ńgbà tá a sọ taa náà sáré yín àbẹ́ nǹkan mọ́ àárí yín ẹ̀rá nítorí pé ẹrú ọ̀wọ́ mi mọ́sálásí fún mọ́tí ọ̀wọ́ iná rẹ̀ ń kọ́ táwọn ẹrú ọ̀wọ́ ṣe charging point tọ́ba kan pé ẹ̀dáwó ná oníkálukú ọ̀rọ̀ ajáde ni ẹni tó lè fi five hundred lẹ̀ ló fi fifty lẹ̀ amẹ́lẹ́ yìí dìpẹ́ndì lórí òfin tí wọ́n bá gbé kalẹ̀ mọ́ṣáláṣí tí wọ́n bá gbà pẹ̀lú charge ẹ̀ charge tí wọ́n bá gbà má charge ọjọ́ ìbò ti ṣe jẹ́ wọ́n nínú àwọn dùn bí ọ̀rọ̀ táwọn ní ká bá wọn kọ àwọn sọ adúpẹ́ o àwọn ọkọ ti yí padà àwọn agbẹnu àwọn ọkọ náà bẹ́yìn obìnrin náà sọ̀rọ̀ ẹ̀yin náà máa ṣe dáadáa ẹ má ti torí pọ́kọ yí padà kẹ́ yíwà padà nítorí kéńtì máa ṣẹlẹ̀ láyé nù tọkọ bá ń ṣàìdá ìyàwó lè máa ṣe dáadáa tó bá ti pọ́kọ yí padà ń ṣe dáadáa ìyàwó ńkọ́ ó lè yí padà kọ́ máa ṣàìdá eléyìí ò ní jẹ́ kí lè wó tóru dáadáa ní kẹ́ máa ṣe ń gbogbo gbà ẹ̀yin ẹ̀yin ni ẹni tó nílé ẹ̀yin obìnrin tí ẹ̀yin bá ti ṣe dáadáa ilé máa tòrò fún gbogbo ẹni tó bá ń gbé bẹ̀ ìdùnnú ńlá ní máa bẹ fọ́kọ láti padà lé nígbà tóbìnrin ọba ti ṣe dáadáa lílọ táwọn ọkùnrin bá lọ wọn ìfẹ́ padà mọ́ ẹrẹ lómi tó bá ti dojúkọ pò ń lọlé ìbànújẹ́ ò borí òkùnkùn kan wà wájú rẹ̀ pé tani lọ bá olórí búì àmọ́ tíyàwó bá ń ṣe dáadáa wàláhì tí ọkọ bá tún lè fún àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ ní another thirty minutes kò ní fẹ́ filẹ̀ yọ mọ̀ sáré lọ báyàwó rẹ̀ ọ̀dọ́wọ́ ẹ̀yin obìnrin Allah kọ́ yín máa ṣe kò ní dá kéèyàn ti dé ilé ọkọ tiẹ̀ fi wà rẹ̀ jẹ́ dáadáa máa tún ṣe yóò pè fún àlékún dáadáa lọ́dọ̀ àwọn ọkọ yín nítorí ẹ fún àti máa gbé ọ̀rọ̀ ọkọ yín lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín torí pé ọ̀rẹ́ máa báyàn darí ọkọ èèyàn rú gbogbo ń tó lè gbà ni ó sọ pé òun lè gbà tí ó fi da ìjókòó ti yín rú ẹnìkan wá ní ọkọ tó ń èdè kó wọn ṣe kìyàmù ẹ béèrè béèrè ń dáadáa ẹ mọ̀ pé nínú tá nàbì sallallahu alaihi wasallam tó kálẹ̀ fóbìnrin tí máa ń mójútó salawatul khamsa rẹ̀ tí sì ń ṣe sùyàmù rẹ̀ tí sì ń gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu tí sì ń jí ṣe sọ̀láàtì lóru nígbà táwọn èèyàn sùn dakhalat jannata rabbiha bisalam yọ wà lìjẹ́nà olúwa rẹ̀ nírọ̀. bóyá gbogbo ìgbà tọkọ lọ́yà lẹ́yìn máa pé mo fẹ́ ṣe náfìlà èmi ò mọ̀ o èmi kàn ń wò pé bóyá ni o ṣé wọn kọ́kọ́ sọ pé mẹ̀lẹ́kà ò máa fẹ́ tọba sì bẹ̀rẹ̀ mẹ́fìlà yìí ọlọ́gbọ̀n gẹ́gẹ́ ni dáàfẹ́ dàrí ọba yọ kò ní tán ọkọ̀ òpè bọ́ọ̀bì ètò òsè náà tó ẹjọ́ sọ́kọ́ yanjú yọ yanjú inṣàlá eléyìí ìjàgbọ́ sí a lè dá sáàrin lọ títì wọ́n ní sáà lè máa múrùngbà àwọn díẹ̀díẹ̀ ẹ gbọ́dọ̀ mú ẹ sọ́ọ̀lẹ̀ pátápátá ẹ sílẹ̀ bó ṣe wá ẹ àwọn ò look smart smart báwo ọfẹ máa bá wọn polo flower lórí mùsùlùmí nìwọ tó fílẹ̀ bolúwa ti ṣe fílẹ̀ fún eléyìí jẹba wọn láwọn obìnrin tó ṣe pé social media náà ní nísì àwọn náà ń hàn bẹ́ẹ̀ làwọn náà ń gbé ká gbogbo tó bá wà ń bẹ ọ̀nà ni wọ́n ń lò akọ́kọ́ sẹ́rí tí wọ́n bá mú nǹkan kan wọnú gbèsè ayé àwọn èèyàn ese ṣe dandan kí nǹkan ọjọ́ pa àǹfààní ni gbogbo ẹ̀ kìí sì kí gbogbo ọjọ́ aburú gbogbo ẹ̀ ṣùgbọ́n bí títí máa ń da aburú tán òun náà ní kí wọn má ní nǹkan kan ti ń darí èèyàn láyé ju nǹkan lọ a jẹ́ kí gbogbo aburú tó bá wà yẹn ọmọ ike dáadáa wà aburú wà aburú rẹ̀ lọ jùlọ ọ̀nà táwọn èèyàn ń lò gbà aburú rẹ̀ lọ. torí ẹ̀jẹ̀ abẹ́rù Allah obìnrin tó wà ní ọkọ ọkọ rẹ ń kọ́ kọjú sí o ọkùnrin tó níyàwó ìyàwó rẹ ń kí ọ náà sí o látàrí social media ọ̀pọ̀lọpọ̀ wò kó n sí obìnrin fẹ́ kò beauty látàrí social media obìnrin wò kó n sí ọkọ fẹ́ kì í sí irú ọkọ tó strong tó ń wà nù látàrí social media ọ̀pọ̀lọpọ̀ tí ọkọ bá ń bá a sọ̀rọ̀ tiktok tiktok tí ń tẹ̀ ní ọmọ tiktok ọkọ tí ìyàwó máa ń bá sọ̀rọ̀ wake on browse on browse owó fẹ́kẹ́ ní kankan yóò lẹ́nu ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ lè ti dàrú o ọ̀pọ̀lọpọ̀ lè ti dàrú lórí ìdílé kí lè wá má bàa dàrú ká ṣọ́ra fún nǹkan tó wọlé wá bá wa tá a gbé wọlé wá tó fẹ́ sọlé wa dáhóró àwọn ọmọ wa ó ní lójú táyà kí wọ́n fi bọ́ ọmọ o ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nísìn Facebook ló ń wò nínú class Facebook nílẹ̀ ìrìpọ̀ máa ń wò ok ṣé Facebook làwọn olùkọ́ yẹn wò táwọn fi ní mà Facebook làwọn ẹnjìníà wò tó fi máṣẹ́ Facebook làwọn medical doctor ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Facebook iná ni gbogbo àwọn ẹni tó lúwa ṣe ní alágbárí ńlá tí wọ́n fi ń tètò gbèsè ayé ìlú wọ́n wò tí wọ́n fi máa bí wọ́n ti ṣe ń ṣe nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi ka àkákúnmá eléyìí tí ọ̀sán yẹn dín kankan lọ́pọ̀lọpọ̀ wá dì máyà kó lọ ẹlẹ́dàá kó tún wá ṣe yìí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب wọ́n ní wọ́n lóbìnrin tó bá kú toyúntoyún báwo ni wọ́n ti ṣe sí ẹ̀fẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún ẹ̀fì lélẹ̀ ẹ̀kọ̀jú rẹ̀ sálùkébìlà gẹ́gẹ́ bíi pé kò kú toyúntoyún ẹ wá ní ẹ tó bá ti kọjú ìyá sálù kébìlà ọmọ ti kọyìn sálù kébìlà bẹ́ẹ̀ òfin ṣẹ̀ríà sọ pé àtẹ́bẹ̀ ọ̀tẹ́bẹ̀ ọmọ yẹn ìdájọ́ ìyá lọ́gbà bàtí ìyá ti kọjú sálù kébìlà ọmọ náà ti ní ìdájọ́ kọ́ kọjú sálù kébìlà àmọ́ tó bá jẹ́ pé ìyá yẹn òun jẹ́ Nasraniya àmọ́kọ tọ́lọ́mà òun jẹ́ mùsùlùmí wọ́n ní wọ́n sin obìnrin yẹn sí ibi tí ń bẹ láàrin orí tẹ táwọn mùsùlùmí àti táwọn ànàsọ́ra torí pé ìyá yìí omi gbóná ti dàpọ̀ mọ́ tútù lọ́rọ̀ rẹ̀ oúnjẹ Nasraniya ọmọ tó wà nù rẹ̀ jẹ́ mùsùlùmí orí tẹ tí àyè tí ń bẹ láàrin orí tẹ àwọn mùsùlùmí àti táwọn ànàsọ́ra wọn sì sí wọ́n wàá kọ̀yìn ìyá yẹn sálùkébìlà torí pé táwọn ti kọ̀yìn ìyá sálùkébìlà ọmọ ti kọjú sí alùkébìlà eléyìí ìjàgbọ́sẹ̀ yẹn.